الله وعلى آله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته ní ọ̀sẹ̀ tí ó kọjá a ṣe tafsiru suratu abasa wa tawalla adẹ̀tíkà dé ìparí ẹ̀ àwọn ẹ̀kọ́ tó yẹ ká kọ́ níbẹ̀ àti dápa àwọn kan alùwàkọ̀kọ́ àti tàdàbùríyà tá máa kà àti kà àwọn kan alùwàkọ̀kọ́ àti tàdàbùríyà àwọn ibi tí ó yẹ ká dúró ká pọ́ndà lé lórí kò síbi tí lè pọ́ndà lórí ní Qur'an but èyí tí àwọn àfá select àti ìkà àwọn ìyẹn tán àmọ́ kó tó di pé a kà èyí tó wà nù tíra tàbá gbàgbé a sàlàyé fún a pé Sheikh Abdurrahman Nasiruddin Sa'idi rahimahullah wọ́n ṣe istinbat níbi àyà abasa wa tawalla àti ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ń bẹ pípẹ̀lú píríncípù tí a ń lò nú ẹ̀sìn tá a sì ń lò nú ayé wípé la yutraku amúrún ma'lumun li amúrín mawhumin a kìí fi nǹkan tó ṣe pé ó ṣúọ̀ tá a ti máa káwá sílẹ̀ nítorí iṣu àbí nǹkan míì tí ó sáté a lè give examples tó pọ̀ lórí àwọn mú báwọn àǹfààní mi náà ń bẹ tá a gbọ́dọ̀ fi kún láti jẹ́ kó balance torí káwọn yẹn máa gbọ́yé wípé tó bá ti pé ní ìsàbá presented pẹ̀lú situation tánà bí pé pé ààrẹ nìkan tóhun èṣe mùsùlùmí táàrán kan pé tá a bá fún látẹ́ńṣán ọlọ́run bá lè jẹ́ gbogbo islam a sì rẹ́ nìkan tó ń jẹ́ mùsùlùmí tó náà need attention táwa ní a pẹ̀lú àyà yìí o ìtọ́lọ́run bá sọ ní pé mùsùlùmí ò ní ká fèsì èsì ìtumà rẹ̀ nù ọ̀ èsì ìtumà rẹ̀ nù ó wọnú ara wọn ni wọ́n láti gbọ́ yé tàbá bèèrè lọ́wọ́ ara wa pẹ̀lú àyàtà kàí kí ni ọlọ́run ọba bá na wíwí sí gàgà ṣé ìtọ́lọ́run ọba bá na lè wí sí o ni wípé ànábì fèsì àwọn rí ó sì fi mùsùlùmí tó ṣe pé ó ń wá ìfọ̀námà ó fi ilẹ̀ ni sóhun ni àbúkà pé sóhun nìkan ni tá a bá sọ fóhun nìkan ni àbíkà fóhun ni ohun tá a béèrè ò ní pé kásùpárẹ̀ sọ̀sọ́lá ò bá gba wáyìí bá gba wáyìí tọ́lọ̀wọ̀n bá sọ fún nílùú situation ìkúlẹ̀ kéyàn sí ọmọ ẹgbọ́n mi tí kàkà ní sọ̀sọ́lá ọba gba wá yìí ṣe tí à náà sọ̀sọ́lá ń ṣe yẹn because ayà yìí náà bílára àkàtàwọn àfá àmà ń lò pé lórí jawazul ishihad alàlàbíyà báwọn anábí ọlọ́run náà wọ́n máa ń ṣe ìgbìyànjú níbi tí wáyé bá sọ̀kalẹ̀ kọ́ sí ìbáyìí kan bá ṣe ìgbìyànjú ni wáyé ò ní sọ pé náà kò rí wá tí wáà yí ò bá ti sọ̀kalẹ̀ tó tapò wáà yí lò náà because a mọ̀ pé ọlọ́run ọba láàyò kèrò hàn alápàtà kò ní fi wọ́n lẹ̀ tí kì ní ẹ̀bá jẹ́ mistake ó sì fi wọ́n lẹ̀ lórí ẹ̀bẹ́ ìpẹ́tọ̀ ẹ máa fi mistake yẹn lọ ní tó bá fi mọ́ tọ́lọ́run bá fi sọ̀rọ̀ ó tó ìṣèhádùn yẹn ọlọ́run bá ti àkúfẹ́ now question ni pé tó bá ikọ̀ bá kàn ṣe ìṣèhádùn kéré ẹ̀ ṣe ìṣèhádùn ṣé wọ́n máa ń bá ẹni tó bá ṣe ìṣìhádù wí ah? àwọn aláṣọ wípé àdíz Bukhari àdíz amurul as ìdá hakamal hakimu ṣahada eh, ẹ́ eh, ọmọ àtọ́bá fọ́lọ́wọ́ ajran wa in ṣahada fọ́lọ́wọ́ ajran tọ ẹsọ fún ìyàn pé ẹ̀lẹ́ ṣe ìṣìhádù tó bá ṣe mistéèkì tó ẹ̀ká bá wí ni ẹlẹ́gbẹ̀lára kan tọ náà abásáwàtọ́wà látàbá lọ pẹ̀lú ìtumọ̀tàátú látàrí wà yóò rí sọ̀kalẹ̀ ànábì ṣe ìṣìhádù tọ tí ìṣìhádù yẹn bá jẹ́ kátà ẹ́ kápásọ̀tà ànábì kọ́dà àwọn àtàwọn jáwà fáná táwà bá ma òdodo alẹ́ ẹgbọ́n tí wọ́n sọ ọ̀tọ̀ ní kí n sọ tí wọ́n lè ṣe ìṣẹ́hàdù kò yẹ kátọ̀ àtọ́ pé yóò wá corrected náà ṣùgbọ́n tá sábà ní pé bó lè ṣe ìṣẹ́hàdù yẹn sí bí kátọ̀ lẹ́pẹ́ ẹni yóò gbalada ẹyọ kan ṣẹ́ni ni because already ẹ ah bí kí ní ìṣẹ́ yóò wọ́n ah bí wọ́n ni ah kàfá bó ṣe rí yẹn kò wá correct kíláàsì àtọ̀yìn ní pé tọ̀ máa alẹ́ lọ́sẹ̀ ní nàbí sábẹ́ tọ̀ nísìnyí alọ́lọ́wọ́ bá bá nàbí sàṣàlámù nígbà tí wà yóò ti sọ̀kalẹ̀ pẹ̀lú kéèsì tó wà pírẹsẹ̀ntẹ̀ sanabi sallallahu alaihi wasallam hmm? ṣe anabi sallallahu alaihi wasallam ìṣèhádò lè lídìyàn síbẹ̀ ìfáàtò òun lọ́lọ́ ẹ̀kọ́ lídìyàn sí ìmọ̀ bẹ́ẹ̀ gbọ́ mi yé ìfáàtò òun lọ́lọ́ ẹ̀kọ́ lídìyàn sí hmm? ṣùgbọ́n ṣe rí nǹkan máa padà ṣàlàyé nítorí ẹ̀ká máa gbọ́ yé ni pé a ń ṣe mistake kan kí ní ì pay attention sí ó sì ká pay attention sí tàbá pay attention sí yóò àtìsí wa yóò àtìsí bá ṣe máa wo ọ̀rọ̀ ẹ̀sìn gan àti bó láti máa ṣe ọ̀rọ̀ mọ́síláhà àti mọ́síláhà àwọn èèyàn máa zoom wípé tí ò bá wọ́n máa ń fi gbogbo gbogbo pé ànẹ́sọ̀ sọ́lá fúnra ẹ̀kọ́ lé dáàkì kan ṣe wá yìí náà ni pé bí pé kò ní kankan pé kò lọ́pọ̀lọ́ kò mọ kankan wó kò lè wọ́n kankan fúnra ẹ̀ ojú àwọn fi ń wọnù wá yìí ló kàn sọ báyìí fún un pé kókò bá ti wá yìí o kọ́dà gan àwọn àkànbẹ́ wọn kan tó gbọ́n jù lọ bẹ́ẹ̀ kọ́lá náà bí ṣe rí o sallallahu alaihi wasallam anytime tàbá ti ń karú àwọn ayé àṣúra rẹ̀ àbáhùn tó jọ nítorí ká máa fùgbò ní pé tí kìí bá ṣe wá yìí ibi tọ́pọlọ ẹ̀dá lè dé ẹ̀dá ọ̀n lànàbì ṣe rí sallallahu alaihi wasallam ó ṣe ká ronú ẹ̀wọ̀n ẹgbọ́n mi pé káàrọ pé kò bá jánàbí because àwọn tí wọ́n gbà fánàbí ọlọ́ǹgan ni wọ́n gbà kó lọ́pọlọ wọ́n gbà kó wọ́n ń pè dá sọ́rọ̀ wọ́n trust ẹ̀ ẹ́ sọ ẹ́ béèrè lọ́wọ́ wa wípé tẹ́bánàbí sallallahu alaihi wasallam àti bísínẹ́sì pẹ̀lú kọ̀díjà kó tó dà nẹ́bí ọlọ́run So dọ́ndú do ń ṣe ipe lẹ́sìn tẹ̀rẹ̀ akọ́ lẹ́ẹ̀mẹ́ níbi kọ́dà àtà níbi nǹkan tí ò bá ti wá yíbẹ̀ tẹ́sán sọ́rọ̀ bá ṣe pé ẹn tó lọ́n fún lọ́pọlọ ni ẹ̀ntọ́lọ́wọ́n bá fún lọ́pọlọ ni pé déédé ibi tọ́pọlọ ẹ̀dá lè mà pé ọ̀lànẹ́bì bó ṣe àmọ́ tọ́lọ́wọ́n bá rí pé àà ah, ìdí ah, mo fẹ́ ṣe ní pẹ̀lú mọ́ ọlọ́run sọ pé mọ́ ọlọ́run ti tẹ̀dá lọ ẹ̀hẹ́n oníwà sọ pé sórí one plus one tó ṣe òun ọlọ́run ọba rí pé kò lè rí bẹ́ẹ̀ tó bá àwọn kìnnìkan kan bẹ̀ tí ó pamọ́ fún ẹ̀dá tọ́lọ́run ọba mọ́ ẹ̀dá kan point yìí wà very very important ó wà màá sí àlàyé implication òun ni wípé anytime táwa náà bá fẹ́ wo issues fún àlùkòmà àti fẹ́sìn káwa náà ká má gbàgbé báwo ní gbà wáyé kankan ká má máa tírìtì ara wa jẹ́ ní gbà wáyé ká sì má máa tírìtì nǹkan tá a fẹ́ sọ̀rọ̀ mọ́ fúláhà sí tí ìbáṣe wáyé bá kílẹ̀ ń bẹ ká máa ṣe nípa gbà wáyé nì hmm? ah, example tí mo fẹ́ gé sí yìí okay

situation wa ò gbé ibi tí náà sùlọ opa ayọ̀lẹ́ láti fẹ́ mú nǹkan ní ẹ já máa treat ẹ̀ bí pé wà yí wà ń bẹ̀ mọ́ already wà yí la fi mú pò ní the optimal situation bọ́ sí ìta fẹ́ consider tẹ́ ìbá lágbára ilé ẹ̀lẹ̀ wà yí ti bí adébẹ̀ then tó wá fò ní pé ẹ wò ó kí wá ní pé níbi pé ẹ̀tún ẹgbà wà yí lẹ́jọ́ máa wò wọ́n ti wà máa ń ṣe ń bà ní ni pé wá yíó sọ fún ọpẹ́ náà kò lọ pẹ̀lú human touch ìwọ náà mọ́ ṣe bí pé bọ́yá wà yìí ló gbá wọ́n ti kéèsì tánàbí ọlọ́run ti ń gba wà yìí ti wé kéèsì bí tí ẹ̀sìn gba wà a good example wípé ní sàfẹ́ sọ pé ah pẹ̀lú nǹkan tó wá bá mùsùlùmí sí kí ni ká ṣe lẹ́sàmù lórí iṣu kan kẹ́nìkan lọ bá ọkùnrin kan ká ṣe ọlọ́run bá sọ fún anabi musa nígbà tí fìràhùn ti ń lé wọn lọ tí àwọn àjọ anabi musa sọ pé iná làmúdúrà kù mo ti fẹ́ bá wa ṣe àpé wọ́ọ̀dù wọn ti fẹ́ bá wa yẹn fíẹ́ tó rí ìlú ní déédéé thinking tẹ̀dá àwọn òmí ti wà tánàbí musa wá ní kálà wò lè mí ti wà iná màá yà rọ́bí sọ́yà sí ọlọ́run ọba mi wá pẹ̀lú mi ló ti gáìdì hmm? kí àwa náà káwa náà wá lò ó wípé níjọ́ tẹ́nìkan náà bá sọ nǹkan tó wà tó jẹ́ pápébù fìẹ̀ tàbí kì ní ìṣe rí yíó ah, wọ́n bò wá mọ́lẹ̀ ah, báwọn jọ àlẹ́kùn sáà ṣe ronú àlẹ́kùn sáà sọ fún kálà ìnàmà ìyà rọ́bí kàyà ní ṣẹ́ta bá fẹ́ ló wáyà yìí àkọ́kọ́ ni pé ó gbọ́rọ̀ ọkọ̀ wádìí pé ṣé ọ̀rọ̀ sáàbì Musa sọ̀rọ̀ ṣé wà yìí ni rọ́bì sọ rọ́bì ní kò sọ tó pé wà yìí ni ó lè kọ̀ bí àìsí ṣe ṣẹ́

súrátù ṣùhàrá tọ́lọ́n ti sọ ti Mùsá yìí wọ́tẹ́ bá lọ wo súrátù tọ́ ha ọlọ́run bá fẹ̀kẹ́ ní sọ fánà Mùsá tẹ́lẹ̀ pé àwọn ẹrú mi mú wọn rìn nínú odò látàkọ́ọ̀fù dárakà wọ́lá tàṣà wọn ò ní báyìí ò ní páyà ọlọ́run fẹ̀kẹ́ òní bẹ̀rù pé wọ́n bá yí òsì nípa wà yìí nù wà yìí òun lànà ìmúsá sọ pé kàlá iná màá yí àrọ́ bí ìtayà lòun sọ fún because àwọn yòókù yóò gba wà yìí àwọn áàtì pẹ̀lú nǹkan tó wà afárá jù ní iná làmúdúrà situation ní ti ká sọ

Eh, mi tẹ́ ìdáhùn ẹ̀wọ̀n ṣe nù. ìmánì náà ni kátẹ́kì sábàbù kó ẹgbọ́n mi ìmánì ni pé átẹ́kì sábàbù kó ẹgbọ́n mi ẹ̀hẹ́n so mo ń sọ̀rọ̀ ìṣìhádù ní ìsìnkú pé tábà tí sọ̀rọ̀ kan àkọ́kọ́ ibi tẹ́kì bẹ̀rẹ̀ rí òun ni wípé kí ni wọ́n ní ká ṣe níbi nǹkan yìí sọ pé nǹkan yẹn bá jẹ́ náà sóbi àìní ọ̀hún àníṣe mi but nǹkan tó ṣe pé á ah, kìí ṣe náfìlù fúnra rẹ̀ ah, kí ní ìpadà ṣẹlẹ̀ ní kí lè ká ṣe báyìí ẹ ni a fẹ́ ṣe ìṣìhádì tọ́ ẹwọ́n fẹ́ ṣe ìṣìhádì má ṣe bí fẹ́ ìṣìhádì jẹ́ pé wà yí ló ń bá ẹ̀hẹ́n ò lè ṣe bẹ́ẹ̀ ò lè láti bọ́ sílẹ̀ fi sórí àìmọ́lágbára ẹgbẹ́ sílẹ̀ fi ní òfin tó dè wá pé bófin ti sọ́rọ̀ ẹ̀kọ́ sẹ́wọ̀n àìmọ́lágbára ti mú fún àti next level tọ́ àádọ́ fẹ́ wò pẹ̀lú human thinking ẹ wà wo owó owó ẹlùmí lè wo báyìí gbogbo ìtẹ́jọ́ wo ìṣìyà àdúrà lẹ́gbọ́n jù ṣùgbọ́n tẹ́yàn bá fẹ́ bẹ̀rẹ̀ nǹkan kọ̀ níbi tí nǹkan bá ti tàbátà pàtàkì sọ́nà bá ti ṣe hajj nílé rẹ̀ wá yóò sì sọ̀kalẹ̀ dẹ̀ kí ló dé tó ṣe pàtàkì pẹ̀tọ̀ ọlọ́run bá bá náà rí àkọ́kọ́ o ní pé àwọn àfáà kan lọ sí ni pé in tó fa ìbáwí tọ́lọ̀ fi bá náà rí sọ̀tọ́lá wí gbogbo nǹkan tọ́lọ̀ bá dákọ̀ ń bí súra yẹn pápátá ni wọ́n kàjọ pé náà lànàbì tọ́ sí ní bàrúgbọ́ àkọ́kọ́ ipé anẹ́dìsáàsọ́lá ó tọ́n èwé òfún Ibn Umm Maktum ní irshad wọ́n kà pé ọlọ́run bá bá wípé gbogbo ìtọ́ni rẹ̀ wọ́n kà pé kò ọ̀nà ọ̀bẹ̀ sàdápọ̀ ó kẹ́yìn sí ọ̀nà wà nùkà tí a yà dápọ̀ then ó wá pay serious attention láti pẹ́ tó jẹ́ kéfè rí ó sì fún látẹ́ńṣán ọ̀nà wà nùkà tọ́lá gbogbo yìí náà lọ́lọ́ bá nàbí wí sí àwọn lo kọ́ ìdàtàwé pé láti fi sọ̀rọ̀ pẹ́tọ̀ láyé trafo amúrò màálù lè amúrò mọ̀rún ipé ríṣì tọ́lọ̀ rí bá náà bí wí sí ni wípé àṣẹ́bẹ́ nígbà jẹ́ mùsùlùmí àwọn tó fẹ́ fún láti ẹ̀ṣẹ́ ìrìnṣẹ́ wọ́n lè gbà wọ́n lè mọ́gbà tẹ̀kan péńtẹ́sẹ̀ lè òṣìṣẹ́lẹ̀ ilẹ̀ káwa ni ah, ó ti fi hàn bá wọn ẹni tàbí tàbí ẹni tó bá lọ pé gbogbo tọ́lọ́wọ́n bá dákọ̀ yẹn lọ́lọ́wọ́n bá nẹ́bí yìí sí ní oṣù bẹ́ẹ̀. but gẹ́gẹ́ bá ti gẹ́gẹ́ bá ti sọ fún wa nípa pé ìṣèhádù lànàbí ìṣèǹgbà tí ò sí wáyé. ṣé ni ò ní ọlọ́run bá bá nẹ́bí yìí? ọláhàn àlà kì í ṣe gbogbo ẹ̀ kì í ṣe gbogbo ẹ̀. nǹkan tó hàn ní pé nǹkan méjì lọ́lọ́mbá náà rí kìí ṣe pé bá tó bá tẹ̀sọ́ láàkún kéfì rí látẹ́ńṣán ọbí ọ̀gbẹ́ ìyẹn náà lè yẹn gbọ́dọ̀ sí tí bàbá wà ẹ wò dáadáa ebì kan lọ́ta fi sọ bẹ́ẹ̀ òun ni wípé in tó ń kálukú mọ̀ táà fi ń wòye ẹ̀sìn táà fi ń wòye ayé yàtọ̀ fún kọ́ ilé ilé yìí òun ni pé a pé darul mafasid àbí àmọ́ sọ pé tọ̀ àmọ́ sí tẹ̀gbìmẹ̀ alákìní jábìlì mọ̀sáwọ̀lẹ̀ àbí ibi kọ́ dẹ̀rẹ̀ ẹ̀lẹ́ azama pé dàtí sábàpá aburú kan bá ń bẹ tó lè wọ̀ kálẹ̀ aburú yẹn lọ òun láti síwájú wọ́n pé méjìlá ńlá bá ti papọ̀ àlè sí àbíkáṣẹ́ ọ̀ká kálẹ̀ aburú yẹn lọ á ti síwájú lórí pé bọ́yá á fa àǹfààní wọlé tá fẹ́ lo príncipù yìí ọyẹ ẹgbẹ́ e sí kéèsì ibùdó omi àti àwọn mùsùlùkún afẹ́ gbá islam tí mùsùlùkù bá gbá islam mọ́sádà ìwò ló tóbi jù mọ́sádà pé mùsùlùkù tí mo rò pé ó lè gbà islam kóhun wá bọ́ ẹgbẹ́ mi òkun látẹ̀ńṣán àti àǹfààní tí ó jẹ́ tí mo bá fún ibùn ohun màtúgbò jẹ́ mùsùlùmí lọ́rẹ̀ bá fún ní mọ́ attention tàbálò kọ́ ìdà yìí kọ́ látẹ́sẹ̀ rẹ̀ káàdì síwájú àríbẹ̀kọ́ ni because kó ìkóònù kúfùrù kó bọ́sùnù Islam ẹ́ ó tó bí UK lẹ́yìn ẹni yìí wọ́tẹ́ ń tèmi ìrísìn kò sọ pé lẹ́yìn àsìkò yìí alifun time dáì sí wà sí fún ó sáà tí wọ́n Islam rẹ̀ kọ́ídà kan àríbẹ̀kọ́ ni àwọn dákọ̀ ìdá ní ìtaàmà sọ pé àti ìrùnú ayé táàmà ń lò ní a ní nephew dorrel akbar ador ìní haamu tó ga kakọ́kọ́ tako òun kọ́bla nephew dorrel akbar ador sorry adorrel akbar pé ìnira tó ga kakọ́ tako òun ká tó tako ìnira tó kéré

ọ̀fún ọ̀wọ́ lójú kan lọ kẹni ọlọ́run bá mi léyìí dé léyìí lọ ọ̀rọ̀ tó nǹkan tó lè jẹ́ mọ́ òhùnmù lọ́dọ̀ tiwa lọ́dọ̀ ọlọ́run ó lè jẹ́ máa lù nǹkan tó lè jẹ́ máa lùmù lọ́dọ̀ tiwa ọlọ́run tó lè mọ̀ nǹkan mí ń bẹ̀ tó sọ̀run náà di mọ̀ òhùn ẹgbọ́n mi yé hmm? ìmọ̀ ọlọ́run ọba ní gbogbo nǹkan dédé ni pé à ah, eléyìí náà ah, tó lè mọ̀ yóò wọnú díẹ̀ àrùn ah, dédé ni so now why yìí náà ló make a difference àyà láti ń lo kọ́ìdà láúlà lùwà yìí ọ̀n èyí tó hàn so àwa nítorí pé tó wá ṣe ìmúṣẹ́ ìtọ́lọ̀ ọba ti bá nàbí wàlá àlàm kó hàn bẹ́ ó wípé ibn Umm Maktum afọ́jú wà ibn Umm Maktum kìí ṣẹni tó lówó tó sì ibn Umm Maktum ẹ̀yìn òpé ìyá rẹ̀ láti tì sí tí kò ní bàbá ni ó ní bọ̀kín lárúbáwá máa ń ṣe ṣẹ̀dá wápẹ̀ ní Maktum lọ́dọ̀ lábá afọ́jú náà pé Maktum lẹ́sìn mọ́tò wọ́n pé Maktum bá kátà náà tẹ́kùn àwọn Maktum tàbí ẹni tá a fi nǹkan pa ẹni tá a bò kó ní dí lọ àdàpé afọ́jú náà ni màtó káwá wọn pé pé lẹ́tọ̀ọ́ tó pè ní dọ̀rí nù. Hmm? fámìlì rẹ̀ gangan nídìílé ìyá rẹ̀ òun ló ga ìdílé bàbá rẹ̀ lọ òun ni wọ́n fi ń fi tì sí ìdílé rẹ̀. ní fámìlì ìyá rẹ̀ bànú màkùzómù ni àwọn alìmọ̀kùlómi ara wọn làbújá rẹ̀ ara wọn ni alìwàlìdì bọ́nà mọ̀gíràn ẹ́ alìwàlìdì bọ́nà mọ̀gíràn ni bàbá halibun walidi àwọn àdúgbà àti mọ̀ tó ní wọn lówó wọn ní gbogbo ẹ̀ tó ibùn bọ̀ wọ́n pè ní ọmọ mọ̀kùn tó bí abdullahi náà ló bí amúrù so ìyá rẹ̀ ní makhzumiya so káfí ìtìtì ìyá rẹ̀ ní ó jẹ́ ipò rẹ̀ ga bàbá ẹ̀ bàná àmì ìbùnú àyíbùnú bọ́ọ̀lù so àwọn náà Kùrẹ́ṣì ni wọ́n ṣùgbọ́n àwọn tó ń wálẹ̀ sí àwọn ibi tóbi obìnrin tẹ́ táwọn bá bẹ̀bẹ̀ pé kọ́mọ́ gbé lọ́wọ́ mahzumiya ni ẹbá ti rájá àdé sí annamura àta mahzumiya tán sárẹ̀fà tí wọ́n fi bẹ Usama kó dákùnmọ́ ara bẹ̀ sára ní ìyá Usama atashfaru fi hajji min hududillah ha ẹ̀ka tó jẹ́ ẹ̀tọ́ ọlọ́run hajj ọlọ́run tó wọ́n ti bẹ̀rẹ̀ àrẹ́bẹ̀ ìnẹ́mà ahlaka man kana qablakum annahum idha sarika fihim ash-sharif taraku beyan lalla bá jalè nu wọn ó fi le ó fi pé banu mahzum sharif ni wa so ibn um maftum ìyá rẹ̀ ni mahzumiya so eyo ti rí pé torí pé òun náà fẹ́ ra yìí fún are ni bi lo ko ya lo wa sayin ma wo anybody tó bá ní disability hmm? nǹkan tí ó bá mú ní yìí yóò gbàrà máa lò ó bá jọ mọ ọba yóò ní prince orí ti prince eré ó bá jọ mọ ojú lálá kan yóò sọ ibùdó mọ̀túmọ̀ àkọjú rẹ̀ then àwọn tàbí tẹ̀sọ́là ń bá sọ̀rọ̀ àwọn èèyàn ńláńlá ni náà Quraysh Al-Walid ibn Mughira wà bẹ́ẹ̀ Abu Jahl wà bẹ́ẹ̀ Al-Abbas wà bẹ́ẹ̀ Umayya ibn Khalaf wà bẹ́ẹ̀ pé kàtẹ sọpánà ìsàlá ọ̀pọ̀ ìgbà tí mo mọ̀ tó mo wá dé nígbà tí ó dé sí ibi ìjòkó àdìnàbí sí àmàpá fọ́jú ní tí wọ́n ń ṣe tó ń sọ tó ń pé kò fẹ́ kan rí pé ànábì wà pẹ̀lú àwọn ó sì wò náà sẹ́wọ̀n pé ojú kò ní gbà tí òbí nǹkan wà wọ́n adé wọ́n pé ya Muhammad ìsádìnìní ànábì súnmi mọ́dọ̀ rẹ̀ ní kò sára àwọn èèyàn lẹ́ ó lè máa gbóhùn wọn kò sí mọ́ lóyún

again nígbà tó tún súnmọ́ àdébí sọ̀sọ́lá ànábì turn away àwọn kìbí yìí náà rí fún ẹni tó já fọ́jú fún ẹni tó ṣe pé ìdílé rẹ̀ kò táwọn eléyìí tálíkà ni ọlọ́run ọbẹ̀ ìfẹ́rù kan yìí kọ́lá tí ó fi fẹ́ òun áyà wà látàtúrúdìlẹ̀dínà yàdó ó na rọ́bà hóòmù bilgadati wal ashi yuriduna wajha a mushrikun na ti make ru attempt yẹn tí wọ́n ní tó bá fẹ́ ká gbà fún lé àwọn ọ̀lẹ yìí lé wọn kú kara gba e ti gbe din wọnú ke sọ̀rọ̀ bí pé ah nabi ẹni ló e fefefe sí ó lè face àwọn lè ko isun face yẹn na later anabi ó sì gbọ́ yin gbele ìṣàlù yẹn correct ìjáyẹ̀kọ́ ẹ̀ ṣùgbọ́n káwà sọ pé tó pa fẹ́ fèsì àwọn eléyìí kèfèrí sì ni wọ́n ní sí náà wọ́n látọ́ wá ṣò bí pé àwọn ẹni yìí wọ́n lè má jámà kankan lọ́dọ̀ wa pé ó kọ́dà wọ́n tún bá wí ó tún náà lẹ́gbà kèfèrí náà wọ́n sọ ah, ọlọ́run ọba chẹ́ríṣì ìmọ́ni mùmìní kọ́dà kó dé yẹ̀yẹ pẹrẹ kọjá àwọn èèyàn tí wọ́n jẹ́ kèfèrí pẹ̀sùkọ́ ọlọ́run ọba sì mọ́ bí ìmọ́ rẹ̀ gan pé wọn ò nígbà

ó pèsè fún imani ó sì gbà èyàn alápọ̀lẹ́ ni àpọ́nlé yẹn pé léyàn bá jẹ́ mùsùlùmí kọ́nà fún mọ́ni nǹkan kan ó tóbi lọ́dọ̀ ọlọ́run ju àgbààgbà àwọn kèfèrí tọ́lọ́run mọ̀ pé wọn ò ní gbà lọ so pé ànábì rojú táwọn eléyìí náà rí ànábì turn away táwọn eléyìí náà rí Ibn Umm Maktum

ẹwọ ó léjú gbàtò wá fánàbí sọ́lọ̀lá lọ látó wá sàwátà ìsà nẹ́bí ẹni tí ò rí ọlọ́sì dégbò rí ó sì tó di ayà táǹkà dàtí sẹ́ni tí ò ránàbí tánàbí fọ́lọ́ sí rí ọlọ́mà sọ ayà kalẹ̀ sọ ẹni tó ń wọ́n lẹ́ ṣe mítí ìtorí mi ó ní ah, ah, ah. wọ́n lọ́rọ̀ tó kọ ìmì ló bá jáìnà ẹgbẹ́ ọ̀ṣẹ́ tẹ́lì yóò bá máa tọ́lọ̀mọ̀ ọmọ òun tó wípé ó ṣe abúrú ìwọ́ṣì ó fáàmù ojú ó tún wá fẹ́ jọ bí pé òkẹ́ nìyí kún àwọn ilé ìfún ma fi ṣe ẹ̀yẹ ẹ̀kọ́ gan pé Muhammad gan ò wà sájúwà pẹ̀lú àwọn tó wà lọ́dọ̀ ẹ̀ ó pè fà wá sí ìyẹn lọ́rùn tẹ́ ìsọ̀gbé lóò no no gbogbo ẹgbẹ̀ tó wá jẹ́ mùsùlùmí kọ́dà kó jẹ́ kó wà lólé jù bẹ́ẹ̀ lọ ọwọ́ sọ àyà kalẹ̀ kìí ṣe ṣèhádù ọba ọlọ́run wí ọlọ́run ìbáyàwó fún ìṣèhádù ẹ̀sán lẹ́yìn bàbá ti kọlifáì kó ṣe ṣùgbọ́n pé èyí tó kún yìí ní ojú àwọn ilé hmm? so ohun táàrí níbẹ̀ ò ní wípé nǹkan tó mọ́ lọ́wọ́n bàbá náà bí wí tó mọ́ lọ́wọ́n bàbá náà bí wí òun ni kìí ní pípẹ́ yá ó fáwọn ilé látẹ́ṣẹ́ òbí ilé látẹ́ṣẹ́ òun ni wípé àlàbò kò tẹ̀wẹ̀lì ó fáànù ojú ó sì tọ́nu ìwé kìí ṣe pé tó gbó fáwọn eléyìí látẹ̀ńṣán fún látẹ̀ńṣán. so mo fẹ́ fi ṣàlàyé pé kọ́ ìdá àtẹ̀yí tá a kọ́ ní ẹ̀sìn ìgbàgbà lẹ́sà àdá ẹ̀sìlá torí kí ló fà nǹkan tá a pè ní amúrú màálù àti tẹ̀sílẹ́nu amúrú mọ̀ọ́wú lọ́dọ̀ ọlọ́run dédé ni ọlọ́run sì lè mọ̀ yìí mi jẹ́ màálù lọ́dọ̀ tí bá ẹgbẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run bá máa ń ìmí lè jẹ́ mọ́ òrùn lọ́dọ̀ ti wá pé fáàkì yẹn ò kílẹ̀ tó ẹgbẹ́ lọ́dọ̀ ọlọ́run gẹ́gẹ́ ní fáàkì àmọ́ èyí tá a gbọ́dọ̀ ṣe no matter what ọlọ́run bá cherish ẹni tó bá ní iman kọ́dà bí o bá ní kankan ọlọ́run bá máa ń bínú ìjọ tẹ bá fojú kéré wò kọ́dà ó sì hàn bí wà nábì náà tẹ́ padà rí náà tẹ́ bá ti wà gbọ́ èyí dáadáa àdéhùn kan bẹ́ẹ̀ tí mo di kà fún wa rí ẹwà gbọ́ yé ní sùn ẹ́ anabi sallallahu alaihi wasallam àmọ́ bóyá kí sọ ìlú kọ́kọ́ wá ní o àbílẹ̀ yẹn bọ̀tẹ̀ yìí ló rí pé ìtọ́lọ̀ ọba wí fún lànà ìmìnà padà wá sí mẹ́tẹ́ ìnáwó pàápàá rẹ̀ kórí bẹ́ẹ̀ wọ́n tó bá ti ní wípé ẹni yìí Ibn Maktum ká ó lè dúró ojú fún ọkọ̀ ẹ̀yìn sí ọkọ̀ ẹ̀yìn sí kọ́dà tó bá fún látẹ̀ńṣàn létà àmọ́ kó pé máa káàdì sáyà ọbọ́lọ́wọ́n bá ti fẹ́ràn ànábì rẹ̀ sallallahu alaihi wasallam nígbà tọ́lọ́wọ́n wà sọ fún ànábì tó ṣe gan kí tọ́lọ́wọ́n bá fẹ́ràn ànábì dé sallallahu alaihi wasallam kò wá kọ́kọ́ wá fi ìbáwí bẹ̀rẹ̀ hmm? bọ́lọ́wọ́n bá ti fẹ́ bá bá ti fẹ́ correct ànábì sallallahu alaihi wasallam ọlọ́wọ́n kọ́ fi pé mo ti fàmójúkù náà kó tó wá fẹ́ ṣẹ̀ kó tó sọ́ ẹgbọ́ tẹ́ bá fẹ́ sọ léde lárúbáwá ànábì tọ́lọ́wọ́ bá sọ ayà kalẹ̀ fún ọlọ́run wá bẹ̀rẹ̀ pẹ̀lú third party word language olùpàṣẹ̀n fún third party àbáṣà òròjú ẹgbọ́ ànábì láyé tó bá yẹ pé kí ìbáṣà kọ́lé tọ́lọ́ sọ́nà yìí òròjú lẹ́kùn àbáṣà wátàwọ̀lẹ́yìntà orójú òsì tọ́lẹ̀ ẹ̀yìn ọlọ́dà àbáta ó tó di kọ́lọ̀ ọba kàtàkà nípò ní ti bẹ̀ẹ̀ bá wé orójú yá alóòjú ara pọ́lé ní pàrọ̀bísàlá ọ̀sọ̀lá wàtàwàlá ama àwòl àmà nígbà tó bá débi àmà ọlọ́ni afàlọ́ọ̀bù àǹtà lima àzíǹtà lọ ọlọ́mà sàbójú wọn àmọ́ tí lórí tó fún wọn ní permission ẹgbọ́ kó tó dápọ̀ ẹ̀ṣẹ̀ ọdún ọkọ̀ tí a fún òṣùwájú àràkọ́lọ́ ọba sẹ́rà àmẹ́lì sọlọ́lá wà ní ọ̀sẹ̀lẹ̀ ó ní pé àdìsí náà mùsùlùmí sáré náà lè wà fáwọn ó ní èmi tó lòun lágbàdo àpá àti Bilal àti Suhail ìgbà kan sọ pé tọ́bá gbọ́n tó àgbọ́bì láàzù rẹ̀ àwọn ọmọ yílà àwọn tẹ́sí ọ̀rẹ́ ìgbà tẹ́sí ìgbà slambo tún ò lágbára olóhùn àti ìlànà àti ìjọ àti ìbùnú mọ̀sóòlù àtẹnìkan tó ń rántí ó kọ rẹ̀ ó láwọn wá pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam àwọn kìfì wá ń dé pé ànábì àwọn ilé ìjọ ìlẹ́nu wọn lé wọn dànù láwọn ilé ìdáhùn káwà sàfihàn ọlọ́run sọ àyà kalẹ̀ pé wàlá tẹ́tù lè lẹ́dí iná yẹn owó náà bí àwọn náà kọ́ gbà fọ́lọ́ọ̀bá bẹ́ẹ̀ sí gbà fọ́lọ́ọ̀bá wọ́n tóbi lọ́dọ̀ ọlọ́dà àwọn tó kí báyìí yorí dúró náà wọ́jà ojú ọlọ́ọ̀bá ni wọ́n ni wọ́n fẹ́ sí wà látàdù àìná kàánùhùn ẹ̀wò látàdù àìná kàánùhùn rẹ̀ lọ́dọ̀ wọn àti torí dùn sí àyà tuntun tó fọ́ ọmọ ẹgbẹ́ má gbójú ẹ̀ kó lọ́rọ̀ àwọn kòfin fáwọn ilé ìkèbèrè látẹ́ṣẹ́ táwọn kèbèrè ó fi ájú fáwọn important jù wọn lọ bí kò hàn sí sọ ọ̀hún ọlátọ́gbẹ̀lẹ̀ ìlú ìlú ìkáàfù ni wọ́pùdìrì náà pẹ̀lú máa lẹ́ni ẹ̀dùn ọ̀rọ̀ ìkan kaná méjì jọ wí ṣùgbọ́n wà látàtún lẹ́ni ẹ̀dùn ọ̀rọ̀ bá lọ́gbà dágbà sí ìlú ìnà wọ́n ṣe máìdà ní àbí ànáàm ànáàm ẹ̀hẹ́n ó ní má lè wọn máa lẹ́kà mí ìsáàbì ìlú ṣe ló ń wí tọ̀ ní tọ́lù káàbì wá sí náfíàkà àwọn ní ojú ó wà látàájú àìláta àni má gbójú rẹ̀ kó lọ́dọ̀ tí wọn ẹ́ orí ètò sí látàlá àyà ti dúnìá tó wọ́n sọ̀rọ̀ ayé kọ́sọ̀ ah, pé àwọn ilé ìtàlágbà ìtumọ̀ tọ́rọ̀ rẹ̀ ti pé àwọn ilé sọ́dọ̀ ìgbàsílámù ọgbọ̀n ọjọ́ yẹn kékeré wà látòtẹ́ mọ́n àfọlùnà ọlọ́run àǹzẹ̀kùn wọ̀sábà àwá wọ̀ká wọ́n tẹ́ bá sọ pé gbogbo tánàbí ìṣẹ̀lẹ̀ ọlọ́run bá rán ìdí kò yẹ ká bẹ́ẹ̀ tó bá fi ṣíhádù lé o ẹ̀ṣẹ́ ṣáàrù tó pé jẹ́nà ìṣíhádù tó wá ti kọ́ rọ́hìrù sọ̀pọ̀tẹ̀ yes rọ́hìrù sọ̀pọ̀tẹ̀ pé wọ́n lẹ́nu yìí ni ó di mùsùlùmí lásìkò kan ó tóbi ju ẹni tọ́ aburú tí ó dínkù tẹ́ni tó ṣe kó lágbára nínú àwọn kèfèrí tóun bá bọ́ sí Islam aburú tí ó dínkù agbára tó reduce àrànṣẹ́ tí ó ń bá Islam kéyàn rò bẹ́ kò sí rojú ó kọ̀lẹ́tì because a sọ ipé bẹ́ẹ̀ ló bá ṣe rí ni kí ló dé tánàbí sallallahu alaihi àìzàl islam bí a hábí rọjúlẹ́ ní ilẹ̀ ọlọ́run dákùnrin islam ti pẹ̀lú ẹni tó bá fẹ́ràn jù nínú ọkùnrin méjì ni mo fẹ́ dákọ̀ yìí ó máa ń kàtọ́ àtàbùjá tó bá ṣe pọ́ ọ̀rọ̀ pé èèyàn náà ewu pé alágbájá lágbára ó ti gbà islam ni alẹ́gbẹ̀ẹ́ tọrọ rẹ̀ náà ṣùgbọ́n ìdí tó mú yàtọ̀ wá òun ni wípé ìmọ̀ ọlọ́run ọba tó náà ọba máa ń pa àwọn eléyìí pé wọn ò lè gbà Islam ọkọ̀ fi bẹ́ẹ̀ni kejì wá ní pé mọ́ bá tẹ̀wá gbà Islam náà kan mọ́ yẹ̀yẹ mọ́jẹ̀kọ́ àbẹ́kọ́ yẹ̀yẹ rú tèmi ah, àwọn eléyìí ọlọ́run fẹ́ ti jẹ́ kó jẹ́ ááyà táàmà ká kíkẹ̀bẹ̀rí náà gbọ́ ẹgbọ́n mi yé kíkẹ̀bẹ̀rí náà gbọ́ ọ́n ìgbẹ́gbẹ̀ mo kà àwọn ẹrú mi kún o mo kà àwọn tálíkà àwọn kún o mo kà àwọn tí ò lẹ́bí yẹn kún o mo kà àwọn tí ò nípò yẹn kún o ááyà yìí súra yìí sọ̀kalẹ̀ kánẹ́bí náà ta káàtì ìgbẹ́rí náà gbọ́ àwọn tó gbé kókà àwọn tó pé ọlọ́pàdà bá rú àti àwọn òyìnbẹ̀ tó lọ́dọ̀ ọlọ́run ni ò fi jẹ́ pé kánjú lọ bẹ́ bìkọ́ sẹ̀mọ̀ ipé tó wáyé pé ìjẹsọmọ̀ ẹ̀dá ni tó fi hàn pé wà yìí náà Kùránì nù àbí anábì ò ní sọmọ́ yóò kàn sọ pé òun ò ní sẹ́nu ìṣẹ́kì wọn ṣùgbọ́n lọ́wọ́ fẹ́ kó sọ kí tó ń màtúmù náà gbọ́ pé á ah, ọlọ́wọ́ bá dákọ̀ mi ó rí fáàsì mi ṣẹ́mọ̀ pé tí ò ní ipò tẹ́lẹ̀ kọ ipò ti dé mi

kò ní fi ìmọ̀ rẹ̀ yí hàn àti torí pé ó fẹ́ sàpọ́lé báwọn ni ìmọ̀tọ́lọ̀ ọba máa ó lè sọ bá náà sọ̀tọ́lá kó ṣiṣẹ́ rẹ̀ tó ṣẹlẹ̀ náà pé àwọn ọ̀gàgbàgbà kò lè ṣe wà ẹbùn ọmọ tó mọ́ wà máa pẹ̀yì sí o tó ó lè sọ fún ẹ́ torí pé ó fẹ́ ọlọ́pẹ́ tẹ̀ pé ẹni tó ní ìmánì tó sì wà lólè tí ó jámà kankan òun fẹ́ fi hàn kìí pé ó wúlò lọ́dọ̀ tòun jù ọlọ́ ó fẹ́ kọ́ máa kàá Iru rẹ̀ leri níbi kéfì zaidubun arifa náà tí ó fẹ́ fatima tó fẹ́ zainab bintu jash ṣẹ́kọ̀ọ́ ọba ó dàkàtàlẹ̀ yẹn jẹ́ pé mẹ́jọ fẹ́ wọ́n padà kọ́ra wọn lẹ́wọ́n gàbí ẹ̀yìn ọlọ́mọ ah ah ah ọlọ́run á máa máa torí kó fi fẹ́ pán zaidu náà lè bọ́ zaidu náà kọ́ ẹrú lòun náà bá dé mọ́ká eh, màdínà ẹrú ni wọ́n rí sí tẹ́mà ọlọ́pẹ́ ẹrú tó gbà mí gbọ́ mo fẹ́ kó pọ̀ rẹ̀ wà nù kùn áńtẹ́ máa kà á lọ inú gbogbo àwọn sàájà nẹ́sọ̀ sọ́lá bọ́ sí tó ni pé gbogbo àwọn tẹ́bà ti fojú kékeré wò ọ́n tẹ́sì gbọ́ ọlọ́run ẹ máa kàá lọ gbọ́dọ̀ wánú àyà hmm? irú kìíní tẹ́bá ti gbọ́ yé báyìí pé ọlọ́run bá pán ẹni tó bá gbọ́ ọlọ́run bá gbólé ó dàbó bá níbìkan tó kù sí ní disability abẹ́nitin àbí kò ní family ọlọ́kanlé òun lẹ́gbọ́ hadisi muslim tí mo kà fún wa ń gbà kan pé Bilal àti Suhaib àtàwọn tán jáwọn ọ̀lẹ jẹ́rú wọ́n dúó wọ́n sọ̀rọ̀ Abu Sufyan wá kọjá Abu Sufyan lọ̀gá àwọn Quraysh ọ̀gá àwọn olówó inú wọn lídá àwọn gbogbo ẹ̀ Bilalu tó wá jẹ́ ẹrú tàbí ẹrú àwọn ẹgbẹ́ àwọn Abu Sufyan ní ṣùgbẹ́bù náà àwọn wá ní ah, ah, ẹwà Abu Sufyan rẹ̀ wallahi ma akhadha eh ma akhadha suyufullah min aduwillahi ma akhadha dìsínà ìdá ọlọ́run ọbọ̀ tí ìṣiṣẹ́ tó yẹ kó ṣe lọ́rùn àwọn kèfèrí ẹ̀gá kí ọ́ sì náà náà pé àwọn ilé ìṣìwà láyé ó yẹ kí ìdá ti ṣiṣẹ́ lórí wọn wọ́n sọ Abubakar wa gbọ́ Abubakar lọ́gá àbílá tó sẹ́tẹ̀ fún Abubakar náà wá áàkì irú bánàbí náà ṣe áàkì nọ́mà nọ́mà fẹ́ni tí ò gbà wá yìí káwọn máa fojú kéré wo ọpọlọ nígbà tí wá yóò bá dé

kìí sí kọ́n sọ fún agbótó bá ti kan bí tàbí gbà wá yìí gọ́ọ̀ in tó bá ní pátán náà bẹ́ẹ̀ láti ṣe níbi tàbí tẹ́sí jihad tọ́ ìgbà tí Bilal wá sọ tí sọ ẹgbùn náà sọ pé ọláì máa fáfá ìdá ọlọ́run ah, ah, ah, sí ìṣiṣẹ́ lọ́rọ̀ àwọn ilé Abubakar wá àtàkùnlúnà hádá ní ṣẹ́ìkì Quraish ọ̀gá ọgbọ́ Quraish lẹ́sọ́rọ̀ ilé ìsìn ṣàkọ́nà wò agbalabu Sofia, agbalabu àbójẹ́ kéfèrí pé a ah, nọ̀nà ẹrú lẹ́yìn ẹ má sì bá ẹ má tààrífẹ́ hmm? ẹ má tààrífẹ́ ọ̀rọ̀ yìí ní sí ẹkà fẹ́ ìsìngéètì wàhálà ní dìfà àpọ́lọ́ ọba lò wá láti fi sẹ́tì april sọ pé kẹmọ wá gbà àwọn èèyàn gìràgìrà ẹni yìí kùràṣí ni láúlá tí bá sẹ́sì sẹ́yìn tọ́rọ̀ sọ sí àgbákì sọ nọ́mà nọ́mà ẹ̀rìn lọ àgbákì náà sọ fánà ìsàlásọ̀lá kí a níbi gbà tí ń bu akókè bábílálà àti ìṣọ̀ ẹ̀bù wọ́n ń sọ̀tọ̀ púpọ̀ sí akóṣùgbà opposite àwọn ìṣọ̀fà púpọ̀ sí ẹni tí ń gbà wáyé nù ó sọ bẹ́ẹ̀ fún bílálà àti kí ni wọ́n ṣe kí ni wọ́n ti sọ tó làálàkà dọ́kítà wọn bọ́yọ̀ jẹ́ kan bínú bínú bó mo kọ̀rẹ́ẹ̀tì wọn gbà tọ́tẹ́ lágbàlagbà fi làálàkà dọ́kítà wọn bọ́yọ̀ ti mú abínú làyín àdọ́kítà wọn pàkọ̀ àdọ́kítà rọ̀bàkà bọ́bá ti yẹ kán bínú ọmọlọ́wọ́ bàrẹ bínú kọ́nsẹ̀pì yìí ni pé nífà tó wọ́n jọ́ọ̀lẹ̀ tí wọ́n sàgbà ìmánì náà ẹ má ma fún àwọn tí wọ́n ti gba ìmánì tán ga ní ìfẹ́ṣà pé wọ́n kéré lójú wọn ìmọ̀ mẹ́gbọ́ yé mhm. ọlọ́run ọba chẹ́rìsì mùmìnì kò fi fẹ́ kí wọ́n máa dáńdé mùmìnì lọ́dọ̀ kèfèrí bọ́ọ̀ bá ti rí ẹgbẹ̀rún wọ́n gọ́ọ̀dì lò láìlá dọ́kítà ń pọ̀ bá fi jẹ́ ká bínú àkọ̀dà dọ́kítà rọ́bà ọjọ́ ọlọ́nà bínú ìṣọ̀rọ̀ tó lọ́rọ̀ lọ́rùn kèé ṣe rú wọn lè yọ́mà fi palọ́dà àbútù fi àtọ́kọ̀ bá sí mẹ́ ọ sọ fún wọn kó lè pè wọn lọ́tọ̀ pé ẹṣù pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀lẹ́ àbútù fi à bọ̀kábùsù àwọn fi pé a ah, kọ́lá àwọn gọ́mà pé tòun pẹ̀lú kèfèrí wa níta wọn làtútù lọ́dọ̀ lọ́wọ́ bá wọn kò tó kankan lọ́dọ̀ mi o ọlọ́run fẹ́ máa ń já ni abákìbá yanu pa ewé abákìbá jáde padà ọmọ bá mi láàlù pé bóun ló tẹ́sẹ̀ frí lẹ́yìn ya ikhwata ẹ̀yọ́ mọ̀ ìyá mi àgbọ́túkú ṣe ẹti bínú ṣe mọ̀ mú yí bínú ẹgbọ́ bìláàlù tó jẹ́ ẹrú ló ní ìdọ́gbé àgbáṣe ìlú tẹ́tẹ́ ẹni láà yẹ́kúrò láhùn lákàáyá áfì ó àbínú ọlọ́pàá ya áfì ní bìláàlù aspect yìí perspective yìí wà very very important pépé gbogbo èèyàn tó bá ti ní ìmán ọlọ́run ọba ò ní fẹ́ kẹ́kẹ́ di ìmán ẹ̀ lọ́dọ̀ táì lọ́dọ̀ tọ́lọ́ ọlọ́run fara ìjọ jáde ni ó sọ pé ń ní abáta gbọdọ̀ fi wà nù pé ká máa gbọ́ ká máa gbọ́ àwọn ti ní ilẹ̀ ọmọ gbọ́ ẹ̀yọ́ ìgbé nìsẹ̀ stand Ànábì sallallahu alaihi wasallam stand ọlọ́run lòun mú stand ọlọ́run tọ́lọ́run bá sọ níbi abásàlà Ànábì mú wọ́n bọ́ akiri àwọn bá kílẹ̀ náà gbà wà yí ọ act normally na kẹ́nìkan wá sọ pé ara tá àwọn ìrànà ẹ̀yọ́ ìgbé kọ́lá Ànábì sallallahu alaihi wasallam kọ́rẹ́ ti àbúbákiri gan pé bẹ́ẹ̀ bá ti ń ṣe súnà àbí ẹ̀rọ ìrìnà kan kọ̀rọ̀ pé no owó bá wà yí o wà make a difference tẹ̀bátì wọ́wà yíò gan ní sí kìí sí nǹkan tẹ́ẹ̀dà lè fi ṣìhádùmá information kan pàmọ́ pẹ̀lú ọlọ́ọ̀bá ló mọ̀ ọlọ́ọ̀wá lo information pé báyìí lónìí kẹrìsì ṣe gbogbo information bá hàn kò ní ilẹ̀ because kó wá ní kọ́dà gan nígbà tí ọba ní ìgbẹ́ tó fẹ́ kọ́ṣọ́ wọn anábì kó fún wọn fọ́ kọ́ṣọ́ wọn wá yìí ni o wá yìí ni o because tẹ́bátì wá yìí because tí ìbá ṣe wà yìí hmm? Ànábì sallallahu alaihi wasallam fúnra ara rẹ̀ náà ń pọ̀ kọ́dà á sa àwọn tó já àwọn kèfèrí tí wọ́n pọ̀ wọlé Ànábì èyí sì fẹ́ bí ọba torí fún gbogbo ọ̀nà ni ó wà láti sápàlà kọ́dà kẹ́ni ẹjẹ́ kéfèrí sallallahu alaihi wasallam abdullahi bin ubayi bin salul ló jẹ́ munafiki sọpọ́lọ́wọ́ bá fi hàn pé munafiki nígbà tó kú ọmọ rẹ̀ wá béèrè pé kánú ìsọ̀sọ́là ń fún un lásọ tànẹ́bí kan fi sí ó tó kọ́lọ́ sọ ọ́yà kalẹ̀ tànẹ́bí fún wọn wá ní kí tànẹ́bí fi fún ọ̀nà àdéhùn pé ànẹ́bí kò ti kú ànẹ́bí kò ti kú ànábì wá ní e òun láti san fún padà tó múnáfìkì ni àgbà kèfèrí ó ní pé ń jọ tí wọ́n jagun bádà tí wọ́n mú àbáàsì ọ́nkú òun lẹ́rú tàbí ẹ̀mọ́ bẹ́sí máa ń títẹ̀ ẹrú àbáàsì ọ́nkú ànábì ní ah, ara ànábì ó gbà sallallahu alaihi wasallam ẹmọ̀ pé kán mọ́yàn lẹ́rú kankan ọgbẹ́ ẹbá sọ rẹ̀ ẹ̀sìn kìnnìyàn kan àbáàsì wá Eh, ok abúláàbúnà báyìí ló fún àbáàsì lásọ tó wọ̀ bó ṣe fún àbáàsì lásọ tó wọ̀ ànábì wá ti fi ká pé òun ó san padà ọ́nkù mi tó ṣe dáadáa fún ẹnu ọ̀pá ń gbọ́ náà rí eh? ok tí ọ́nkù mi tó ṣe dáadáa fún tó fún lásọ èmi náà ó fún ọ lásọ padà

Eh, so jẹ́ kan bínú kéèyàn wá ní ó ti fi hàn ọ̀rọ̀ táwọn sọ ń kọ́ wọ́n sọ náà ní ànábì ti approve ẹ̀ tí wọ́n náà tó pọ̀ fẹ́ rí fi hàn lọ ọlọ́run ọba ló fẹ́ gbé lẹ́gbọ́ àwọn tí àwọn èèyàn bá àwọn mọ̀ṣìríkáàtì lóbìnrin lóbìnrin ẹmọ́ fẹ́ wọn tí tó gbọ́lọ́ àbábọ́ wàlà àmàtú mọ́mínàtú khairun min mọ̀ṣìríkáàtì wàlà àjàbátùkù ẹgbọ́ ẹwọ́dùn kọ́dà kẹ́ lọ wá ẹrú ẹrú tó jẹ́ mùmínì ó mọ́mìnà kì ní yẹn lọ́fẹ́ ṣẹ́ dẹ̀ kùránì sọ wala wà látún kìwú mú ṣíríkì náà àwọn olùṣẹbọ lọ́kùnrin ẹ má fún wọn níyàwó alákọ̀ọ́ta ń kìwú ẹlẹ́ẹ̀kejì tún kìwú èdè tó ni wala mùsùlùmí ẹ má fẹ́ àwọn olùsẹ́bọ hmm. ẹlẹ́ẹ̀kejì ni wà látún kí ẹ̀yin wàlí wàlí ọmọbìnrin ẹ má fi ọmọ yín obìnrin fún mùṣírikí àkọ́kọ́ táǹkì ìkejì tóǹkì ọ̀kan náka ọ̀kan áǹkà ara àwọn ẹ̀rí ní ta fi sọ pé yàtọ̀fà ẹ̀rí ni pé obìnrin ò lè fẹ́ra ẹ̀ lọ́kọ ó bá ti kọ obìnrin tó ń kìí lọ́lọ́run bá ti kọ ọkùnrin táǹkì ìwúlé òun àwọn náà ní ìkàlọ̀ lè fẹ́yàwó fún wa bákan obìnrin pé ẹ má fi wọn lọ́kọ òun lẹ́rìí pé wà á ń kìhul àyà máa mi ń kú ọ̀sọ́lẹ̀ hẹ́ẹ̀n ìbáàdì tó ń wọ ìmá àwọn tí wọn ò èyí ò bá mi káfí lè mọ̀ pé ìtumà yìí òun ló súnmọ́ kátú aláhì kòránì orí ńláńlá ní fáwọn mùsùlùmí o nǹkan sì kì sí bẹ́ẹ̀ èyàn sì máa mọ iye wáàyí ni hmm, wáàyí a ó níbi tágbára ọpọlọ dé o òun lẹ́ẹ̀kì rí i pé bọ́lọ̀ bá ti fẹ́ ẹ̀fóòsì màkàn sáwọn ẹ̀dá nǹkan tí òun kó lè jẹ́ fáktọ̀ ló jẹ́ fáktọ̀ àmọ́ pínlẹ̀ yìí ni dàrẹ́kì rẹ̀ sẹ́mà nǹkan lálá kalẹ̀ la fojú sí ọlọ́fẹ́ ti pàwọn fẹ́yìn tó yàtọ̀ gba ilé ìgbà ah, bóòtù ni ọlọ́run náà ni bóòtù náà ló pe kọ́ àbóòtù la ni lápẹ́ ma lálá lẹ̀ ní ọmọ ọ̀kan mẹ́nu ọba tóbi o ọpọlọ Musa Hmm? tó o bá ti ń bẹ̀rù lórí ẹ̀ fàálkì ìtìyẹm jù sínú odò àlìyàmù mi ní oṣà ló ńlá ńlá ṣé ẹ̀gbọ́n nígbà tábí ju odò kí lọ́lọ́wọ́ bá fodò ṣe fún Musa nígbà tí Musa kékeré ọlọ́ọ̀ni ó yá sínú àpòrí jù sínú odò bẹ́yàn bá ju ọmọ sínú odò pẹ̀lú ọpọlọ lẹ́ẹ̀kúsí ẹ̀kú ráre nìna kọ́lá bó sínú àpótí ẹgbọ́n kan ẹ̀kú sínú àpótí àwọn ẹ̀kú ráre nì wà òdìṣọ́nù tọ́ inú odò lọ́lọ́run wá fi séfù Musa ó fi séfì síbi tí destruction wà àbí ẹ̀ ah kọ́lá ó sì ju ọmọ mi sínú odò so èyàn kí áàtì níjọ́ tí wà ìbá sọ̀rọ̀ èyàn bá èyàn fọpọlọ áàtì wà ìtọ́bà dìgbà wà yìí ò lè áàtì ẹ̀ o ẹ́ tọ́bà dìgbà wà yìí ò lè áàtì àti tí ò bá ṣe options ma ìtọ̀ ìtàríṣẹ́ ni àbọ́gbẹ́ pátán rí ó yàtọ̀ sí tọ́pọlọ sọ ọ wá ní odò yìí lọ́lọ́n fi ṣe fún Musa jẹ́ ká wọnú odò innahum mughraqun odò ní ó tẹ̀ wọ́n rí ẹgbọ́n sẹ́mọ̀ pé tẹ́mbá tẹ́mbá sọ fún wọn lódò fún tẹ lágbájá ìlú pé wọ́n ní bẹ̀rẹ̀ nìkan wá ju ọmọ tó ní àṣẹṣẹ ah, ah, ah, wà yìí èyí wá bá wà yìí dùn wà yìí ọpọlọ kọ́dà ń bí ọ̀rọ̀ ilé ayé yóò máa yà ní lẹ́nu pé a ah, ṣe nǹkan kékeré yìí wá ní wá ń kọ́ sí ìwé ìmọ̀ ọlọ́run wa ìmọ̀ ọlọ́run tó ń mọ̀ pé ẹgbẹ́ àwọn ìdààmú wọ́n máa ṣe tán máa ti jẹ́ tọ́ anọ́dá ìtàn tó lọ pẹ̀lú ilé lè mọ̀ pé ìjọ ń bá ń ṣe àti ká

ìníkà gún púpọ̀ àdíjì Badar rí mẹ́rin sáà lọ fún Badar ẹ̀yìn ó rí pé 1763 àdíjì Ibn Abbas ni, Umar ni sọ fún Ibn Abbas so asáàmà nọ́mbà tó wá nọ́mbà muslim lọ́wọ́ àti kìrì but ibi tá à ń àdéhùn àrẹ́sẹ̀ tó láǹkà àdúrà ọlọ́run bá gba àdúrà rẹ̀ nígbà tó wá di kan wá kó ẹrú ọkẹrú àwọn kèfèrí ọkọ sẹ́wọ́ntì àwọn big catch àwọn ẹja ńláńlá náà kèfèrí ọkọ gbogbo èèyàn ńláńlá ní ọkọ ẹrú ànábì wa sọ fún ibi tí mo lọ ní ànábì wa sọ fún Abubakar kí ni ká ṣe ń pàǹtí. Abubakar wa ni ẹ̀. Ìṣẹ́hádì ni ó, kẹ́yìn náà wò pé tí ò bá ti wà yìí, kẹwọ́n tẹ́yọ́ káyọ̀ kan pápálùkú. Pé kí ló rí ká ṣe ń pa àwọn ta mú lórí? Abubakar wa ni, àyá nàbí ìyàwó, wà nàbí ọlọ́run àwọn tá a mú yìí humbanula ami cousins wa náà ni wọ́n ẹ̀ báwa sí jẹ́ kúrẹ́ ìṣẹ́ tẹ́mi jẹ́ bà náà tẹ́yìn lábájá ìbànú mahzum ní gbogbo àná jọ pàdé kúrẹ́ ìṣẹ́ ni wá wal ashira big family náà gbogbo àjọ jẹ́ kò sáǹfà ní púpọ̀ ibi pé ká pa wọn pé because bàbá pa wọ́n àwa náà la fi ìnira múra wa ẹ́ kò sí ìsànfàní kankan fún wa àárọ̀ ìtẹ́mì rí olùgbé àǹtá kúzà mínú home fèdíàtà ẹjẹ́ kan san owó tí wọ́n fi sẹ́tara wọn frí ransom ẹ máa gbọ́ òkè mọ́ mọ́síláhà rẹ̀ fàtàkùnù lánàá kúwátán alàlùkùfà tí owó tán bá san yóò jẹ́ source of agbára fún àìgẹ́sìkì fìdí á lò ó wọn láti gbà gbogbo owó tó fi bá àjà wọn àwọn aláàni kẹgbé owó ńlá lẹ́wà lórí ẹgbọ́ bá má bá bí ẹ̀yìn náà tí ó bá ti sí wá yìí ẹ̀sà ìtàgbà kírèwì nẹ́jẹ́ nǹkan tẹ́lẹ̀ fíjì ah lẹ́tọ̀ ní make sense na sense balance sense lẹ́yìn ìgbà tó sọ tán tí táà bá pa wọ́n nífẹ̀ẹ́ àdìgbò lọ́wọ́ rẹ̀ di yóò jágbára fún àdẹ́ fa asàlọ́hù an yahdiya ní islam ẹ̀hẹ́n àti gbogbo owó tó ń gbà àjàdìbà ọlọ́run alẹ́ agáìdì ọ̀sí ìsìlámi wà dúró méjì tàbí two factors tó strong làwọn bá pè jẹ́ pẹ̀lú ọpọlọ gidi anábìbá ni matara yabnul Khattab ó máa kí lórí kóòtù la wallahi ya Rasulullah ibi àrùn anábì alákínni ma àrọ̀ lẹ́bí rọ àbùbà ní orí tágbà pé irin orí bá sallallahu alaihi wasallam ilé ìfín tó ń kà fún náà kọ̀kẹ́ má tó tẹ́kì àlá ìtìláàkì á máa ń sọ fáwọn ọmọ àyá ẹja sọ́dì ọ̀rọ̀ lọ ẹja sọ́dì ọ̀rọ̀ ànábì sálà sàn ká tó bẹ́ ẹgbẹ́ pé nígbà di àrí nǹkan wí tó gbé ni wáyìí àmọ́ èyí tákàn àjò táàmà àdákọ̀ rẹ̀ nìkan nígbàtán bí ṣékìní kankan ṣékìní kan gbogbo ó sòfin ṣékìní kankan tọ́tọ́ ọpọlọ èèyàn náà ni èyí tó kọlà ọba pé èsì tó Umar èsì tó Uthman èsì tó bàbá àwọn wọ́n sọ báwọn ọmọ ìyá pé tá a bá tẹ́sí ọ̀nà flat mọ́sádà àwọn kan máa tó sọ pé ni kó don't do don't do ní gbogbo tí wọ́n don't do because orí obìnrin kan gbogbo ẹ̀ mọ́tẹ̀ àwọn kan ti tàbá ní ilé yẹn àwa ní kìí ṣe bẹ́ẹ̀ ibi tó ti mọ̀ pé èyí kò ní pátá èyí ó sọ each situation lónìí kẹ sọ díẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ nìkan yá ìwọ́ wá wòwò ní Abubakar radiyallahu anhu nígbà tí àwọn èèyàn ṣe rí dà tábà ti fẹ́ bá wọn jà àbí táà bá gbé kalẹ̀ bá sì máa fojú rò ó ta lẹni tó le jù náà Abubakar àti Umar ló but níbi ọ̀rọ̀ òrùkù rídà ó mọ̀rin tún pègbé mọ́jàbá wọn jà ìtò pé wọn yóò zàká mọ́jàbá wọn jà ìjọba wọn jà wọn jà ó márùn tẹ ló lè ìsọ ẹmọ́jàájá àbábẹ̀pá àápa wọn ni ó àbápìtẹ̀ lórọ́ àápa wọn àbá wọn jà àbá wọn jà pá kò sí bí márùn sí rẹ̀rẹ̀ tó onítọ̀ ohun oníkan tí ó ń bá ọlọ́run bá ti kọ́kà bá ti kókó kó kẹ́ẹ̀ká eléyìí ni the best òun àgbà ta ló padà correct Abubakar ló correct àbí ní john duu ló correct du Abubakar náà sàgbà wáyé àbí another one nígbà tó wá kú pé pé náà tún ni wọ́n ráwọn èèyàn lọ sójú ogun 17 náà tó ẹjá o tó báwọn tó o ló wá don't do will not do ó mọ̀ ní sọ pé do we have to do títí o àbápadà tó ń gbá ìtumọ̀ sọ náà ló correct so níbi tálákọ̀ọ́kọ́ wọ́n change role ní tọ́ kéèké tí ń jẹ́ tó wọ́n lè yẹn ṣe ìjáde mọ́ fláàdì pé ibì kan náà ló mọ̀ wà ń gbogbo gbà situation kọ̀ọ̀kan ló mọ̀ yàtọ̀ọ̀tọ̀ ìpínlẹ̀ ìjá ah, ẹ̀jìnà ìṣẹ́ sọ́ra fún ẹ̀yìn ẹ̀jìnà ìṣẹ́ sọ́ra fún gbogbo ẹ̀ sọ́ra fún sọ́ra fún ọwà sọ́ra fún wà á

ẹni tó bá gbé sípò pé kò sì ṣe àdùkú ọmọ àwọn ọmọ ìyá pé fún wọn sí ìyàwó ọ̀rọ̀ ìyàwó wọn yẹjú àtọwọ́ fámìlì ọmọ ẹgbẹ́ ọmọ lè wọn lọ́gbọ́ bó bá fẹ́ bú ọjọ́ bú ọ ọgbọ́ ìlú tó bá bá jẹ́ bẹ́ẹ̀sì fún ọmọ nídìí tó bá wọn ni ó sọ bó bá tó fi sọ wọn náà ti jàǹbá fún ọmọ so nígbà táàbù bá pè sọ ti ẹ̀sán pé ẹgbọ́n pátọ́ọ̀sì méjì àwọn kan ilé ẹ̀ká mọ́ sọ́ọ́dì láti lè mọ̀ bó làwọn àwọn bá ti dàpọ̀ factors méjì pé àà ah, ah, kò sí fọ́ọ̀tù àwọn wọ̀nyí ní ìsìnkú family wa náà náà sábà pa wọn àwọn ọmọ wọn tàbí kalẹ̀ àánà láti tọ́jú wọn kí ni wọ́n ṣe fún àríkà wọ́n fi sínú àwọn ẹgbówó ńláńlá lọ́wọ́ wọn kákọ́ bírèkì wọn náà then bàbá gbó yóò wá jẹ́ kó wà fáwà then ọlọ́run wa tó lè gáìdì àwọn náà sí Islam Abubakar ìwé ó máa sọ pé òun orí táwọn Abubakar ìwé walakinni ara ó máa rẹ̀ tẹ́mi rí ni pé antumakinna wà nábi wà nábi pàṣẹ kó fún ìmì lágbára kó fún mi pé ọyá ó máa rò nínú àwọn tààmúlẹ́rù ìṣe ìwó ló jẹ́ fámílì rẹ̀ ń bẹ ìwọ̀mọ̀ gbé e lórí ìtọ́ta àti ìjọkó jẹ́ fámílì pé tó wẹ́ pé wọ fámílì tó ló bá gé e lórí mo ní sí ìrẹ́kan fámílì tó fámílì ní ẹ̀ tó lábẹ́ wá níyàn wọ́n sọ di iṣu pé á ó yẹ ṣe pé bànú tẹ́rù ló wá ní kó máa pàá bànú àdí ẹ̀ẹ́ẹ̀ẹ́ àníṣe yìí anábì máwọ̀ ìgbòdì fún gáàsì ṣe tó rí bí mo fẹ́ kó ṣe pé kó fún wa kó fún wa ní ìtàn fanadriba àná ọ̀hún tapamọ́ tapamọ́ bó ṣe ṣe fọ́lọ̀ sọ fánàbí fatumakina aliyan ali tó jẹ́ kọ́ṣẹ̀ rẹ̀ kó fa àkílì lè lọ àkílì ló jẹ́ jọ fún ali àkílì bí na àbútọ́lì Ali ibn Abi Talib Jafar ibn Abi Talib Akil ibn Abi Talib Talib ibn Abi Talib Ummu Hani bint Abi Talib tàbí pé Ali fasot Akil Banu Hashim ọ̀rẹ́ Banu Hashim tó gbé lórí ó sọ́fẹ̀ fún oníjà Hashimi ó pa Hashimi kò lẹ́jọ́ lọ ìjọ márùn-ún wíwú sórí dẹ́n fàyẹ́dìrí bá ọ̀nà kọ̀ọ̀kọ̀ ó gbé lórí Akil gan wọ́n mú ológun bá dárò ó fún ìtòun ti bẹ́ẹ̀ kò gbà sílámù ẹgbọ́n títí dáná ìsọ̀sọ́lá ń fi dé máa ń káàdé god akílì ìjọba àbútọ́ lè jẹ lára ìsìn bẹ́ẹ̀ pẹ́tọ̀ ìbò láde sí báyìí alkálàkà lára àkílò ìbẹ́

àwọn àgbàgbà àwọn kèfèrí nì àtàwọn tàbá ti pa wọ́n kúrò tán ọ̀yá ọ̀rọ̀ méjì kò sí síwá yìí omi omi omi omi ṣùgbọ́n ibi táyìn ó tíwámà nìtọ́ àwọ́bákì sọ̀rọ̀ ọmọ ìtọ́ ibi tẹ́ tíwámà tábà bí èmi tó bá dì e síwá yìí tábà bí ẹnìkọ̀kan náà ọ̀rọ̀ Abubakar make sense jọrọ Umaru lọ torí pé Abubakar tó fi chance ilẹ̀ pílẹ̀ ìgbà tàbí gbowó tán Ọlọ́run lè gáàdì àwọn ilé ìsìn Islam wọ́n bá ti pa wọ́n tán Umaru pé wọn ò ní di kọ́lọ́n gáàdì wọn ká máa lọ wàhálà wọn náà ti pọ̀ jù tọ̀ torí rẹ̀ anẹ́bí náà tóun náà ti gbà wá yìí ọ̀háwí ya Rasulullah sallallahu alaihi wasallam ma qala Abubakar níta ah, bá pé máa kúlùtù kúmọ̀ náà ní narí kò fẹ́ tèmi

so ẹ má fojú kéré wo ìṣìhádù ànábì kí wà ìtòrò pé bí fẹ́hùn báyẹn náà ní pátá yẹn ẹ mọ́ jáde àánú pé wà yìí ọ́n nígbà tó ń wá dé nígbà tó ń dé òun bá ní sọ̀sọ́ àti ìṣọ́kún mọ́rùwá ní ẹ̀ńsọ́kún Eh, láti tẹ́ bá sọ fún tẹ́kún bá wá ma kò wọ́n in lágbà jí bùká tí ń bá rẹ́kún tẹ́kún bá wá tàbá káyé tù ní bùká ìwọ̀n ma fọ́ tààrí ló pàtí pé ìrìn ìsọ̀kún eh, tàbá kánà pé èyàn sunkún lọ́sàn èyàn náà wọ́n fọ́ tààrí náà sunkún wọ́n láti kún wọ́n pèsèǹtì fún mi pé ká gba ransom lọ́wọ́ àwọn yẹn tá a ní sunkún làkọ̀dọ̀ ó rí da aláya àdáàbò wọn adìnà min adì ìṣàjà hmm? ibi ìyà tá a bá jẹ pẹ̀lú ìyà tá a tẹ́kì ìyà ó fẹ́ súnmọ́ wa ju igi tó súnmọ́ ayé lọ ọlọ́run wa ló ọlọ́ni máa káánà lẹ́nà bí yé kò tọ́ fánàbí ọlọ́run kankan an yà kúnà láwù asọ́rọ̀ kọ́ náà dẹni tí mọ́ captive ti ń gbogbo lọ́wọ́ wọn hátà yusufina fìlà àti tí ó fi pa kísà sáàkù kọ́kọ́ pa wọn náà fọ́dọ̀ fún pé ẹ̀ ayé àbí we acted well káwá disregard acting well yìí ni wá àyí máa ń wá ìmọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba fi ń sọ̀rọ̀ lóòótọ́ òun padà pa àwọn ẹ́ wọn padà pa wọn o ọlọ́run bá wájé kó lè tẹ́ bá lè tọ́ ọlọ́run bá lè tọ́ sàǹfààní ọlọ́run ni láwọ́lá kitabun minallahi sabaq tí ẹ bá ṣe tọ́lọ́run bá ti kọ tó ti gba wípé òun ó padà sọ gànímà bí halali ah lamassakum fima akhadtum adhabun alim ń tẹ́ gbà owó tẹ́ gbà ìyá ọba jẹ láti náà ìmọ̀ ọlọ́run lọ́lọ́run fún sọ̀rọ̀ ẹ̀yìn òrì pé ìsìn ọlọ́run ọba náà fẹ́ jẹ́ ká mọ́mà yìí dìbà tó fẹ́ act kí lọ́lọ́run fẹ́ gẹ́gẹ́ ní ó fẹ́ káwọn ẹni yìí náà safe ẹ̀dìrí ẹ̀wọ̀n rẹ̀ ọlọ́run fẹ́ kí àkílù safe kí àbá sí safe wọ́n fẹ́ wọn nípa àkílù àkílù padàbàtà ọlọ́run bá ti mọ̀ yẹn wọn nípa àbá àbá sí padàbàtà ẹ̀ wọn nípa alágbẹ́já ṣùgbọ́n ọlọ́run bó fi mọ̀ wọn ṣùgbọ́n kò fẹ́ kí ní iṣẹ́ àwọn arátọ̀dọ̀ ti tẹ̀yìn kọ́lẹ̀ sọ tẹ́yìn pẹ́lú sọ́n ìtumọ̀ ẹ̀ pé anytime tí rẹ̀ bá tẹ́ mọ́ṣẹ́ ìwọ́n ìpìtọ̀ ọlọ́run fẹ́ ń o ọlọ́run ara rẹ̀ wọ́n ń kọ́ bá ọdún ẹlẹ́ẹ̀kejì ni wọ́n jà gbogbo àwọn wọ̀nyí náà tán mú lẹ́rú ọ̀pọ̀lọpọ̀ wọn yàtọ̀ fáwọn bá àbújá wọn bá àbújá àbújá ọ̀tẹ́wà wo tọ́lọ́wọ̀n bá wí tẹ́tì màpítọ̀ ọlọ́wọ̀n bá náà kàn fẹ́ kọ́ wọn lẹ́kọ̀ọ́ ń gbà yìí ó fẹ́ káwọn incident kan ṣẹlẹ̀ pé kí incident yẹn kó mọ̀bìlì pé owó ni ó fà yín lọ́kàn pé máa padà ṣe lẹ́tọ̀ọ́ àmọ́ tàbá sọ dé lẹ́tọ̀ọ́ ìjọ padà máa dì náà ní pípẹ́ tó bá tọ́ sí pípa ìjọba àwọn ọgbẹ́ òun náà lè wúlò fún Islam ẹ́ kẹ́lẹ̀ tí ò ní wúlò náà pé ẹwọ́n kọjú kọmọ̀ pé ẹ má ti ìtọ̀rọ̀ wúlò fún Islam ní ìsáàlẹ̀ tó bá wúlò fún Islam owó kọ́lá kọ́kọ́ ẹkọ́kọ́ pa wọ́n ni hmm? súnmọ́ dà mo ti wá ṣe lẹ́tọ̀ọ́ fún yẹn ẹlẹ́mẹ́rú ẹlẹ́gbà ìlọ́lọ́ ilẹ̀ ọlọ́pàá wá sí nǹkan tó bá àbúbákẹ́ àtàní ìsọ̀sọ́là ń wí sí ní tí ò fẹ́ ká sọ́gbà òun náà ọlọ́pàá fi múlẹ̀ ọlọ́ọ̀ni fàyídà àlàkí tó mú lẹ́bí na káfàrú fàdọ́rbàrẹ̀kọ́ ẹ bá padà àwọn kìdìrí ẹ̀pà wọn ẹgbẹ́ wọn lórí ẹgbẹ́ wọn lọ́rùn àtà ìdá àfáǹtùmọ̀hùn tẹ bá ti wá pa wọn dáadáa kan tẹ́ ti wíkì ọ̀ṣọ́dọ̀lù wà fáàkọ̀ ẹwà dè wọ́n ẹ̀dà àwọn tó bá sẹ́kù adẹ́dẹ̀ ohun tẹ́mú lẹ́rùn ìtò bá wùí lókú ìmà mọ́nà bá dùn lọ ìmà fìdá kó bá wùí gẹ̀ẹ́lì tẹ́tì wọn fi láìgbà rẹ̀ onímọ́nà láìgbà kankan wà ìmà fìdá án àbí kẹgbówó lọ́wọ́ wọn átàtàdọ̀ alharbu awzar tí tó gun ó fi wálẹ̀ ẹgbẹ̀rẹ̀ ọlọ́run tún wà náà tó sófin pé bádà ẹ̀ka tó le tú wọn lẹ̀ láì gbowó pọ̀tẹ́wọ́ tó kọ́kọ́ wí orípé stage ìta wà ní ẹ má lè triumphalism ẹ má bìbìnú àwọn ilé yìí ọ̀tọ̀ ọlọ́run ni wọ́n bọ́bá ní kápa wọn náà ẹ má gbé mi ìṣe but àlẹ́bí náà á ti fún ọmọ sallallahu alaihi wasallam tí ọlọ́run padà wá wí ẹgbọ́ ọlọ́run wá ní gbogbo àwọn kèfèrí ni wọn lo asàlọ an yaj'ala bainakum

ẹ̀hẹ́n ìsẹ̀mùkẹ́lá wọn pé ẹ̀yìn kí ló bá tó ìsọ̀kalẹ̀ láwájá kan ní láwájá gbogbo àwọn àdíṣẹ́ ìsẹ́ ìmọ̀ nǹkan mọ́ra kọ fùlánù wá fùlánù wọ́n mọ́kọ rẹ̀ o kéré pé fùlánù kò ní kan jẹ́ fùlánù wọ́n mọ̀ wọ́n ara fò ní pé fùlánù bàbá lágbájá fùlánù ìyàwó lágbájá fùlánù kìnnìkan lágbájá ó tẹ́kì ọdún kan ó tẹ́kì ọdún kan ṣoṣo ọdún kan abúlé abúlé abá àwọn obìnrin méjì tọ́lọ̀ ń dá akọ̀ ní kùránì pé ẹ́ ń tàtúbá ìlọ̀lọ́ tọ́kọ̀tà ní àti tàní ẹgbọ́ ọlọ́run bò màmá tó jẹ́ nítorí bá wọn olùkọ́dún kan gọ́s umar ọlọ́run fún ní haibag àti lè béèrè kwẹ́sàn ah àwọn ọmọ bẹ̀rẹ̀ ó ní ọmọ akọ́sọ́ ọ̀hún sọ̀tà ẹ́ àtọ́rí pé ó mọ̀ nǹkan tó fẹ́ràn ah gbé wọ́n rù ó lọ wọn sọ sọ sọ òun fẹ́ béèrè ó láwọn lọ sí hajj àwọn adáyè kan ó mọ̀rọ̀ wá fẹ́ tọ̀ òun wá sáà ṣe hidman rẹ̀ wọ́n sáré bá gbé omi òun ṣe nígbà wọn pé hẹn ẹ̀mà kó tó bá ọmọdé àdá lọ́mọ yìí inú rẹ̀ wá dùn sẹ́mọ̀ pé bá gbẹ̀dọ̀ ọmọdé àdá lọ́mọ àwọn obìnrin méjì tí inú ọmọrù dùn láti sọmọ Aisha àti Hafsa

náà so ìyẹn nù pé tá a bá ń sọ̀rọ̀ ìṣèhàdì tá a sọ̀rọ̀ tẹ̀gbẹ́rù mọ̀sálẹ̀ ìwọ̀n mọ̀sáfẹ́ kì í ṣe pátá ẹ̀yọ kì í dẹ̀ ṣe pé ìtọ́jọ́ rẹ̀ ti gbé ṣe ẹ̀yìn tó kọ̀rẹ́ ní mọ́sí ẹni tó bá ní kó ṣe òun ní tàṣáhùl ẹni tó bá ní kó mọ́sí à ah, òun dúró dédé irọ́ ni oṣù kan ní jẹ́ mẹ́rin ó lè ṣe pé gọ́sùn róòlù máa ń change wọn lásán pa Abubakar àti Umaru kọ́dà tí ò lọ pẹ̀lú pátá wọn lẹ́rí Umaru ló le tí ó ń pẹ́ ẹja máa pa àwọn èèyàn lọ òun ló ní kẹ́mọ́ sí òróbò rí dá àbí àmọ́ bá wọn jẹun tí bí zakari kan náà ni wọ́n sá ń kírun wọ́n sá ní kí wọ́n ní sọyún àwọn bá fi sọ pé àná àpà wọn nígbà tó kọ́ ọ̀rọ̀ jẹ́mọ̀ olùkọ́rán ẹ́ ó mọ̀ ní ẹja ṣe ẹja ṣe àbámu pé kéfà afáàlù máa lábẹ́ afáàlù rọ̀ sólùmí kó lè tí máa ṣe nǹkan tánàbí òṣè but bàbá gbé kalẹ̀ sóso wọn ó mọ̀ rújú àwọ́bákùn lọ ah sorry àwọ́bákùn ló mọ̀ lọ fífi fífi ẹbí àwọ́bákùn ló mọ̀ lọ òun láṣìírí nígbà tó ní àràhìmọ́ ọ̀la sára yìí pé ẹ ò lè rí mọ́sálẹ̀ ẹ̀yọ̀ kan ṣoṣo báyìí tí àwọ́bákùn dá wọ́n ti sọ pé tó á ọwá dá o tán ni wọ́n tó wá sọ pé ah, àdìsá náà bìkan wá tó wá takọ̀. rádà gbogbo tí ó ṣe yóò correct rádà ìtẹ́kà dídé o ní pé kó tó èyí tí ò bá mọ̀ kó tó gbóyè yóò yà béèrè pé ǹjẹ́ nìkan bẹ tó ní mà ọdún òfin yusuf anani òkàngbà wà yìí ni yóò ti di yé ẹmà kìí sọ̀rọ̀ sí sọ kìí sọ̀rọ̀ pé wọ́n lábúrò ìlà agbára ìtù àbúrò ìlà àbáwò lẹ́gbàá bakri àwọn ilé ìbánifẹ́ atẹ́jú kan báyọ̀ ní ìgbómìnì dáwọn bakri ti mànẹ́bì tó ẹ́ kìí sọ̀rọ̀ sí sọ bá sí láì lásán ọmọdómìnì ẹ́ ní àwùsàn kò onígbàtà ìsọ̀sọ́lá ń fẹ́ kú ànábì wá nípa ẹ̀rú ọlọ́run ọba kan ọlọ́run ọba túùsì nígbà tó sọ́n sọ́sẹ́ ọlọ́run ọba fún ní chọ́ọ̀sì bóyá kó túùsì ilé ayé àbíkó túùsì tó wà lọ́dọ̀ àwọn olùkọ́ ní sọ́tà ni wọ́n gbà ní sọ́tà tí wọ́n sọ̀rọ̀ ẹ̀rú ọlọ́run ọba kan náà àbánú ìsìláyé ọba pè bá ń sọ fún wọ́n bí ìṣẹ́kú àbúṣe ìṣẹ́lẹ̀ ọmọ kí ní sunkún fún ní ìsìn wọ́n lẹ́rọ ọlọ́run ọba kan kí ní ìwé abubakar lọ́jọ́ ọlá wọn àà nígbà tánà yìí wá padà wá kú tán alfẹ́dì ní èdè àmọ́mọ́wàlẹ̀ àmọ́dọ́wà tí bí na wà kánà abubakar àlámànà bí àdíjì bukari abubakar ló máa náà bí jù wà ṣúọ̀ ló máa jù hmm máa jù um èyí nje. alákọ̀ọ́kọ́ a fi ilé yẹn a fi kún ọ̀rọ̀ kọ́ ìdá tẹ́lẹ̀ kejì pé wáà yìí máa ń jẹ́ kí nǹkan tí kò look certain tó certain ó máa ń jẹ́ kí nǹkan tó pé kò look unknown ó look unknown ti sọ̀rọ̀ ìṣèhádò ẹ má máa ṣe bíi pé bọ́yà ń gbà wáyé tí nọ́ọ̀sì bá tọ̀lé tì ti nọ́ọ̀sì wọn ní akẹ́wò ni wọ́n wí dédé bẹ́ẹ̀ bá ṣe mọ̀mọ́ náà lẹ́ẹ̀ṣẹ̀ sọ ọmọ pútọ̀ bọ̀ tó wẹ́ pé ìkan máa bẹ tó bọ́ wá bó ègè sí léyìí nínú sọ àwà drop àmọ́ dédé bá ṣe mọ̀mọ́ báyìí ló ṣekú lọ a gbọ́dọ̀ chẹ́rìṣì pé àlẹ́sọ̀ sílá náà wa kọjá kádìkádì sallallahu alaihi wasallam náà èyí ń jẹ́ alákọ̀ọ́kọ́ ẹlẹ́kejì ó ní wípé àwọn àfáà tó máa ń sọ náà pé ọkùnrin tí ó wá àwọn kan lọ pé àlàámá tàǹsọ wọ́n ní àwọn kan ní Ibn Umm Maktum tí gbà sílámù gbà ṣe tó tí ó bá ti gbà sílámù ẹgbọ́n mi so tí àwọn eléyìí ló ti gbà sílámù pé bọ̀tún pé ẹni yìí nísìnyí ó yọ̀lẹ̀ ẹ̀yẹ̀ká lẹ́sẹ̀ sáà fi kò tó kó yọ̀ lẹ̀ wá fáwọn ilé ìtàn ní attention wọ́láàlá ọ̀kọ̀lẹ́ ìgbà Ìsìlámù tó ìtàjọ kó gbà Ìsìlámù nù áyà gẹ̀gẹ̀ tààrí o ní pé Kùránì sọ pé wà á máa máa ń já akàyẹ́fà wàhúwà yáṣà tó bá rẹ̀ tó bá wá sọ́dọ̀ rẹ̀ kọ́ tí sáré tí in that state wà yẹn wà in that state ó sì ń páyà páyà kí ni páyà ọlọ́run bẹ́ẹ̀ni mana kò sí ìrìnàjò ìyá yóò yáṣá kí ni tó bó bá bẹ́ tí ó gbò yáṣá wà mí bó sì wọn kéfìrí yáṣá mọ́dá ah. so musulmi ni lẹ́n torí rẹ̀ kọ́ wọ́n lánàbí sọ̀sọ́là mọ́ ń sọ tó tùbí sọ bó tẹ̀ṣe pé àdíṣẹ́ ah, náà àti ìrìnàjò rẹ̀ bọ̀kútù tu sọ àwọn ọkùnrin tàbí ọmọ ẹni tàbí àwọn ìfọ́nà bá ti rí inú mọ́tò anábì máa ń palẹ̀ anábì lè máa sábà ń Entahlah máa ní àtẹ́bàlẹ̀ rọ́bì ìfẹ́ ẹni tó lọ́wọ́ bá bá mi wí nítorí ìfẹ́ kó máa wọlé sọlọ máa wọ alẹ́ ìfẹ́lẹ́ anábì sọ̀tọ́ àwọn wọn kọ́ inú mọ́tò mi lé ní èyí pé kọ́lá tí ò bá sáré máa lọ sí ogun tó bá kọjú sallallahu alaihi wasallam now so ìkejì another thing táà tún gbọdọ̀ pay attention sí ó ní wípé náà àwọn kàtà fẹ́ sọ ní ìbẹ̀yẹn náà nù ọlọ́n kò fún wa ní àgbọ́yé ẹ̀sẹ̀ ló àti ká bí ṣe Time wo ni Maghrib ẹ̀jẹ́ káka káwàká síra ẹ̀ so n ta fi ní kámi kí ní ìlànà pé tọ̀ ká fúnra wa ní díẹ̀ lórí bí ìṣèhádù ṣe máa ń lọ ẹ́ tábà ti mọ̀ ọkàn yẹn gbọ́dọ̀ free hmm? anybody tábà ti mọ̀ wípé nọ́ọ̀sì ló ṣe fún ó ìsìláàdà náà lè rọrùn mọ́sílá àkóró ní rọrùn kò sẹ́rí báwọn àti wọn fẹ́ẹ́ ṣe fúnra wa pé ẹni tó pé nǹkan gan kò mọ tó fẹ́ ṣe yóò wà lọ gbọ́ yóò máa sọ pé opinion tí wọ́n mú tó fi kọ̀ǹtà mọ́sílá àkókò tiẹ̀ wrong kó fi lè lo ègé ṣe pé ṣẹ́tì báwọn nísìn àwọn ni wọ́n ní kọ́lọ̀ lè ṣe kí ní òṣẹ́ tí ní for question ni pé tó ẹgbẹ́ yẹn náà ló bá fẹ́ lò ìyẹn náà fún wrong ó wrong fẹ́ńtò fi wrong onípa àmúnáfìkì náà lórú rẹ̀ ìjọ táwọn èèyàn tẹ̀lé àwọn mùsùlùmí lọ́gbọ́gbọ́ old sápa wọn àwọn mùsùlùmí àti sọ fún wọn láọ́kánú na náà máa máa túwà máa kútù ẹgbọ́ bá lọ́dọ̀ wa ní kún nípa fi á kọ́mù fi justify pe lagbaja kò ní intention so lẹ́sìn pé òǹkálukú àtiwá mọ̀ọ́mọ̀ program ọ̀pọ̀lọ adé pé òǹkálukú mọ̀ wá sá fún outcome outcome kan ló wọ́wọ́ ọlọ́ọ̀ni outcome wà náà bàbá bá ti máa outcome already ní sáré mọ̀ jòkó ni ìgbé ní ìsìn ráì lẹ́zàmpù mọ̀ kí n jẹ́ example ni ah, a táà lè dìbò àlè dìbò wọ́n gbá ah, pẹ̀lú nǹkan báyìí báyìí ẹjẹ́ pẹ̀lú ẹjẹ́ dìbò èmi ni wọ́n dìbò wọ́n ní ká wọ́n dìbò ríṣì tó yàrí gáà dìbò lẹ́tàpù bá gbẹ́lẹ̀ ṣe àrò kọjá lọ mọ́kànlá káwà ní irú òbí lóhun ènì ọwà bá mi pé tó jírí ó ti àwọn èèyàn sí òkè tó ẹ̀fún wá ń wé ìwọ́n kan ọmọ ní òkè ṣe ń gbà tí èyí tí ni wọ́n yẹ kó àwọn masha Allah masha Allah ọlọ́run fún ọlọ́pọ̀lọ́ dáadáa ẹ̀ṣẹ̀ kó wá kí mi ó kí mi náà tó dákẹ́ náà ni tó kí wá ó wá mi ó gbọ́ kan sáà sọ náà ni ó yẹ kó lè ṣèkánu méjì pé tó wẹ́ kó máa ó kọ́ tì mí tí kì ní ẹ̀ bá wrong ó yẹ kó yìn mí ó bá right but tó oníṣẹ́ ìrànkan tó bá right ó dákẹ́ tó bá wrong ó kọ́ tì mí bákan ṣe ń ṣe yóò náà lọ ọ̀lọ́ ibi akọ́mù láti máa mà ìfọ́n ti ṣìhádì fẹ̀ka ni wọ́n láti sọ mí kí ọ̀rọ̀ kí ni bádàrẹ̀ ànábì ìgbà wáyé tó ẹ̀pá akọ́mù lábá fẹ́ fi ṣe ṣé ó mọ́rùwájú ànábì lọ

bàbá àbíọ́ àníkàjọ wò wò wò onígbẹ̀gbẹ̀ so now lórí point aláàkọta sọ ah wallahi ẹ̀ṣìwáwò ọ̀rọ̀ tàà ti wá sọ nísìnyí tó Ibn Ashur ló sọ Al-Alusi wá gẹ́ẹ̀tì pọ́ìntì yìí pé kí lọ́nà bí sallallahu alaihi wasallam tẹ́láwó alwakọ̀fà tàbùríyà ẹlẹ́ẹ̀kejì wà máa mọ̀ jẹ́ àkàyẹ́sá ọwọ̀ yáṣá fa'anta anhu salaha almamnuhu anhu fil haqiqa eh al'alusi saiboro ilma'ani pé nǹkan tí wọ́n pínlẹ̀ prohibiti gangan sáníkádàbí máṣe táàfẹ́ gangan o ni al'irọ́dù amman ká má kọ́ di ká má sọ ní èwe kóòmbẹ tó bá sìláàmù èyí lọ́wọ́ òfẹ́ ẹ́ lálẹ́kìbálù àlàágẹ́rì yìí kéèké tọ́lọ́wọ́ òfẹ́ ni pé ká má fi àtẹ́sẹ̀ sẹ́lú omi tó yàtọ̀ sí hmm? àwọn àfẹ́sẹ̀ gbìyànjú aláwọn gbìyànjú òfẹ́ sí nǹkan kan tí ó wá sí ọlọ́pọlọ ó kálukú wọn ní ṣe tẹ̀kìlì ara wọn bẹ́lẹ̀ bá ti wó báyìí náà omi orí báyìí ẹ́ tó mọ̀ wá di ẹgbàdà yìí gbàdàmọ́jọ́ra wọn àwa ní ìsìn báyìí fọlọ́fọ́ lónìí kọ́dà bá àbámi tó sọ́rọ̀ gan wá láti dákọ̀ ẹ̀yìn kan fún àbáyà káàkiri máa tó lọ́dẹ̀ nìkan máa lọ́wọ́ ẹwà bọ́lọ́ǹgì yóò àdìwálá kò lè rọ́gì tí wà yíwá ní sí ìlè rọ́gì ipe kìí ṣe pé bóyá kán má fi ṣe lómi wọl ìsìmáàmù bí amùrìhí hepson ala islami wọn ò sọ pé bóyá kán má fi ṣe lómi ká sì rẹ̀ kún pé tó bá ń ṣe ojúkòkòrò kúkó náà gbà islam èyí nǹkan ni mamnu àmà al mamnu ni al àmàlà so sẹ́mọ̀ bẹ́ẹ̀ lómi náà ti sọ nísìn kí n sọ fún yàn pé wọ́n náà àwọn àkànbẹ tán gbìyànjú kọ́lọ̀ kókó wọn lórí kọ̀ǹpẹ̀rẹ́tì tí wọ́n ń pa àwọn èké ìṣòro tí wọ́n pẹ̀lú ìṣá ẹlòmíì ti fojú kéré wọn sẹ́yìn. ilé yẹn kan kọ́kọ́ ká mọ súnà gbogbo ayé ṣẹ́bi yóò di mùsùlùmí kó tó mọ súnà à kèbèrè mọ súnà ni àbí irú àwọn olùdíjà sọ́bà ìmọ̀ rẹ̀ yóò láti mùsùlùmí bá ti ń ṣe ìyẹn ká ṣe dáadáa kama discuss the fact tán bá mọ̀ ìwọ náà tán bá tán àwọn oníṣẹ́ mọ̀ akọ ọ̀hún súnmọ́ àmọ́ kí wọ́n ah no ilé nìkan náà ni bẹ́ẹ̀kọ́ bẹ́ẹ̀kọ́ السؤال ما الممنوع في قصة ابن مكتوم إنما أقبل على النبي يريد الهداية kí ni nǹkan tí a kọ̀ tó ipá àfẹ́ nígbà tí ìjọba ìjọba ìfọ́nàmà كلا إنها تذكرة فمن شاء ذكر في صحف مكرمة مرفوعة مطهرة بأيدي سفر كرام بررة أو آية يمر أو ابن كثير رحمه الله وني كلا إنها تذكرة قرآني تلوه باسو فواقي àbọ́rọ̀ tọ́lọ́wọ́ bá sọ ń pa ló sọ̀kalẹ̀ ń pa ibn Maktum àti yóò kú pé para Qur'an ló wá ìrántí ni ayal Qur'an bí ẹ́ìdì sáfárọ́ tó wà lọ́wọ́ àwọn tẹ́jẹ́ olùránṣẹ́ ọlọ́run náà màláíkà kìrọ́ ní ìbárọ́rọ́ tán jẹ́ alápọ̀lẹ́ èèyàn tán sì jẹ́ èèyàn tí ń ṣe dáadáa ayé khuluquhum karim ìwà wọn ó dáa hasanun sharif ó dáa ó sì níyì wa akhlaquhum okay no khalquhum sorry khalquhum ẹ̀dá wọn tọ́lọ́wọ́ bá dá wọn kẹrí ẹ̀dá tó pé ní tó sì ta asànà tó dá tó sì ní tó ga wa akhlaquhum ìwà wọn wá àfáàlù àti iṣẹ́ wọn náà barakun tahira kàbẹ̀rẹ̀ àwọn iṣẹ́ wọn náà àtọ̀rọ̀ àti iṣẹ́ wọn kọ̀ ní tó dá ní tó mọ́ tó sì pé tọ́ tó wẹ́ pé bẹ́ẹ̀ ìbálẹ̀ bọ́lọ́wọ́n bá ṣe ròyìn ẹ̀dá wọn tó sì ròyìn ìwà wọn yóò famin ahuna láti ní àǹkà ò yàmbági ilẹ̀ hamilil Qur'an ẹn tó náà bá ha Qur'an àbí tí mú tó Qur'an àbẹ́ tó ha Qur'an àbẹ́ tí ń ké ẹn tó ma Qur'an tó ma dájọ́ rẹ̀ kí lábẹ́ kó ṣe an yà kúnà fi àfààlìhì níbi iṣẹ́ rẹ̀ wà àkùwálìhì níbi ọ̀rọ̀ rẹ̀ alàsàdáadí wọ́n rọ̀ṣà kúnà dúó dédé kó Ibn Kathir وصف الله الملائكة الموكلة بصوت القرآن الملائكة الله في صوت بياكا بتاعك القرآن سي الله باروي ما بلولو يتو كيف يستفيد حافظ القرآن وحامل من هذا الأصل bó ní ẹni tí ó ha Qur'an àtẹn tó gbé فمن أي شيء خلق من نطفة خلقه فقدر أي من أي شيء خلق الله هذا الكافر فقطري bọ́lá ti dákẹ́ sí rí fàyàtà kábà tí wà fẹ́rẹ̀ tó mọ̀ sí kiri maka ai ìjọba olè kọlùkì ẹsẹ̀ mọ̀sẹ́dà ẹni dádánú àtọ̀ mẹ́lọ́tífàtín níbi omi kékeré ai ma ń yẹ̀ sí rí màhíní omi ó kéré tí ó wúlò màhíní tó yẹ pẹ́rẹ́ jamadin kọlùkù omi tó yẹ ó kàn dá wà ní kò lẹ́mi lára khalaqahu ọlọ́run ti dá falẹ́ máa yágúlẹ̀ tó fẹ́ náà hmm? kí ló dé tí ọmọ nìyọ́ mọ̀ á ṣe mi sí kì nípa ara kí ló dé tí mọ̀ ṣe bí mọ́ká nípa Hassan Basri sọ pé kayfa yatakabbaru man kharaja min sabilil bawli marratayn ẹni tó pé àyè ibi títọ́ ti ń wá ló fi jáde lẹ́ẹ̀mejì lóhùn ní ti girma káàkiri ọ̀nì ẹ ọlọ́sọ láti ju ọ̀nà fúnra wọ́jà wọlé ní ní àdúgbò lórí ọládùúgbò ilé náà lọ́wọ́ gan fádó báyìí ah. limada la ya hekul ibn adam ya takaba kile tí ó tọ́ sọmọ nabi adam kò ṣe kí nǹkan ọlọ́wọ́ sọ pé súnmọ́ àmáta ọ̀fà àbárọ̀ ayé akramahu bi dafni ọlọ́wọ́ bá pa lé pẹ̀lú kíkásí wàlàmẹ̀jẹ́lù kasari ayawanati lati takunu ji jífuhá aláwàjìlá kò sí bí àwọn ẹran ẹ̀kú olókù tó pé ní sí òkú rẹ̀ orí ẹ̀lẹ́ ní wa kéfà yakú ìgbàrò ní ẹmàtá yẹm tánà náà ní ara báwo ni ìsìnyẹ̀ sínú sáré kẹwàá èèyàn ní sáré yóò sì jẹ́ ìdẹ̀ra tó máa fàṣifá rẹ̀ rẹ̀ lẹ́mìn ayé ṣe ń kálákọ mi ní sọ́tù kálákọ hó fàkọ̀dára fún masabilẹ̀ sára fún mamata fún àgbára albikọ́ yìí ó ní fàkọ̀d ó rí fàbí ha ipé ìbẹ̀rẹ̀ ọmọnìyàn not fatun mother, hmm? ọ̀dá àtọ̀ tó kéré tí ó jámà kankan oníbẹ̀rẹ̀ wà àkírọ̀ ìparí rẹ̀ jí fatun kọ̀dọ̀ àtàn tó dọ̀tí tó ń kàrí kó màsáfù wọ́n wà fi máa bẹ́ẹ̀ nà dáríká láàrin ìgbà tí wọ́n lóyún rẹ̀ dígbà tí ó kú láàrin ibi tó wà nílé ayé nǹkan kí ní sọ ìyá mélòó lè hàbẹ̀rọ̀ ìgbẹ́ náà ló tó gbé sínú ẹ́ ó ń gbé bẹ̀ sínú fàmá ṣàrọ́fọ̀ hù bìlẹ̀ ilmi kò sẹ́nì kẹta tó gbé yìnbọn mà náà bí adá pẹ̀lú mà ìmọ̀ náà ló jẹ́ tó look too àbí ìmọ̀ náà ni gbogbo kàrámà tájọ́ ní kìnnì kankan àmẹ̀dẹ́bà period ẹ̀gìnì kankan kìnnì kankan èyí tó pé model náà ọ̀nà padà tó di dẹ̀dẹ́bà model ní ìwòtẹ́ wà ní ìtumọ̀ wọn jẹ́ so ìmọ̀tọ́lọ́wọ́n ọba ìlàlẹ́dẹ̀ àbdá ahù wàsọ̀wà ọ̀rọ̀ ọba tó dá tó sì fún ní fọ́tò òun lọ́lọ́wọ́n ọba tó fún ní mà tó fi mà yẹn lórí mà yẹn màlẹ̀ wàdálìkà mú ojú bóni láàyè ṣùkọ̀rọ̀ irú nǹkan yẹn ń يشرف الإنسان ويرتفع قدره pẹ̀lú kí lọ́mọ ni yóò fi ní tí ipò yóò sì ga fàyẹ́sọ̀ ìsá ìlàtọ̀ àmì hí ọlọ́run ní ibnu jizai al-andalusi ó ní umira bil-i'tibari fi ta'am ọlọ́run káwò èso jẹ táǹjẹ kayfa khalaqa Allahu bi qudratihi ọlọ́run ti dá pẹ̀lú agbára rẹ̀ wa yassarahu bi rahmatihi tó ṣe ní ọlọ́run pẹ̀lú kẹrẹ̀ fa yajibu 'ala al-'abdi ta'atuhu wa shukruhu ó jẹ́ gíláàsì lórí ẹ̀rọ ọlọ́run ọba kó tẹ̀lé ọlọ́run kó sì dúpẹ́ fún òwò àyàkùbákù máa fẹ̀yẹ́ta kó sì wọ́yọ̀ kó sì kó kó sì kó kórira kó héètì ṣiṣẹ́ ọlọ́run ọba wà kó fura bẹ́ẹ̀ ó kó fún sọlọ mọ̀lẹ́ ibrahim lẹ́tì yóò fi abdul international lima àlùfà then taba wo wa fa zaro ya tibi pejele wujuhu yawma idhin qatar ulaika mustafa fil al-liqa'i ay alladhina kharaju an da'irati shar àwọn tán kúrò níbi sáàkù sharia tó yẹ ṣe mùsùlùmí khurujan fahisha ọ̀rọ̀ tó kò ń bí dára ṣẹ̀rá ní ìjáde tó wá extreme níbi pé àtàkánú àrẹ̀kí na fi ìdáríkà kúfẹ́ wọ̀sùjó tàbí wá tẹ́rì tí ó wà pẹ̀fẹ̀rí àti wá ìbalẹ̀ jẹ́ iṣẹ́ lọ́n wà hún fil abla àwọn tọ́tà àwọn kó àtọ́lọ̀ bá ṣe dẹ̀dá fún tí bá lọ sí jímọ̀ lórí alàdínà yàmílò wọn gbìnà hàn tẹ́gbẹ́ ọ̀rọ̀ wọn tí wọ́n ní yóò gbé pè wọn alàtàkàbúrí wọ́n sì gírímọ́ká wal ashari wọ́n yáyọ̀ kọ́ra wal batri wọ́n yáyọ̀ kọ́ra fàlìjámù yìí ń bẹ́ẹ̀ nàlù kófúrì wal fujuri alfatara àti smoke ó combine ẹ̀ sójú wọn so uh, al'amalu bil aya tàbá fẹ́ lo aya orúkọ lọ́wọ́ bá náà inú súra ó dákọ̀ afọ́jú kéèyàn mú ń bẹ̀ pé zoro lè yẹ lónìí lónìí bísítì lónìí mu ẹni tó ní disability hmm? awdọ̀ ìfà màúkọ̀ ẹni tó ní disability áwùdọ̀ ẹ̀fà abẹ́ni tó jẹ́ ọ̀lẹ mọ̀háwílán ìhálà oúnjẹ aláàlẹ́fù ó fẹ́ jẹ́ ó fẹ́ mẹ́kẹ̀ happy wọ́n náà pẹ́ ó fẹ́ kó happiness bá pẹ̀lú àyà awàsàwàsàwàlà then pẹ̀lú àyà yọ́mọ yẹ̀kúrò ìmọ̀rò omi náà àkéèdè hadid ahada ọkọ̀ ti ìjà ìwọ náà pẹ̀sífà ọ̀kan láwọn àsìkò tọ́lọ̀ máa ń gbàdúrà وأكثر من الدعاء جيكا دعاء يقوى بالهداية والمغفرة يقول الله بقو قايد قل سافرجي لأهل البيت صار عليه nítorí pé ó máa ìbọn padà máa sáré wọn pẹ̀lú yẹ́mọ̀ yẹ̀tọ́rọ̀ lọ́dún àkẹ́yìn then ẹlẹ́kẹta ẹ́kẹtàrí wá hẹ́dàmìlà snapchat ọ̀kan náà àwọn ará oúnjẹ tó mọ́ jẹ́ chúsẹ̀ yọ̀kan àlẹ́ọ̀mù lónìí wàtàmàl khalqallahi lahu min bidayatihi wá wùbọ́lọ̀ ọba ṣe dá láti bẹ̀rẹ̀ tó ń jẹ́ ti bẹ̀rẹ̀ ìlà àwọn sọ́làkà tó fi lọ́dọ̀ rẹ̀ tó tó jẹ́ kó múrù gàrí àbúrà tó bẹ̀rẹ̀ tó kẹ gàrí ìgò òṣèlú tó tó dẹ̀gẹ́ tó hmm? tó di ẹ̀gẹ́ ńkọ́ o ṣé grafting láti ṣe ni àbí vegetative propagation ni àbí igi nìkan ni àbí gbogbo àwọn táwọn ń dà tó fi dọ́dọ̀ rẹ̀ owó táìmù kò wúrú kọtọ́lọ́ àbáṣẹ sí sọ́mà àbádìlá tó bá ti wá ọ̀nà kò wá dúpẹ́ fọ́lọ̀ ó jẹ́ pẹ̀lú yánzọ́lélá ààrùn fata ojihad bá kọ́ọ̀hù bọ̀ min áàdọ́mìl adilla aláfíkì nàbí inú àwọn ẹ̀rí ńláńlá ló gbé òdodo lànà ìlú ẹ́ nìkan tí ìbá nísìn ó yẹ ká yọwé ilé ìgbò pé ó ní mo rojú ó wáyé pé ìrìnà ní bá ń rọ ó ọrọ̀ ilé ìyùn náà ó ọrọ̀ ilé ìyùn ó wà dákẹ́ náà ní gbogbo ìpamọ́ because fi ní rọ ó pé àkọ́kọ́ ẹni tí ó kàn fúnra rẹ̀ kò kò sì nípò tó ọ̀tá ìsọ pé bọ́yá nígbàtí nǹkan lọ́rọ̀ ní gbogbo gbogbo fẹ́ plìtẹ̀ so wa anna al-qur'ana min indillah àti qur'ana tó lọ́rọ̀ tó àbáṣọ ọ̀pọ̀lá shukrullah ala tanwi'in ni'am ìdúpẹ́ fọ́lọ́wọ́ bá lórí pé ọlọ́wọ́ bá sàwọn dẹ̀ra rẹ̀ nínú àwọn fún wa fàbátna fiha habban wa ada'i kukuba then ẹlẹ́kẹta al-istidadu li yawm al-qiyamah ìmúra ìpèsè kalẹ̀ fún yawm al tó wọ́n sọ pé fàyídà já àtẹ̀sọ́ọ̀ha abẹ́lọ́wọ́n ra òfin tá a gbọ́ àtàwọn tá a gbọ́ òṣìwá láǹfààní oṣù kùránì ní rọ̀bí ìpàlùwẹ̀ wa olùṣe ní òṣèlú wa ó sì kàwá sínú àwọn tí kùránì oṣù kẹfọ́ ìyá kìyàmà bàbá tí ń ta ọmọ di ìmá bọ́lá ọmọ bíúdì ìmá nù fún wa bá bíúdì ìmá nù fún wa kó wáyé ká bọ́lá dáadáa kó ràn án lọ́wọ́ láti lè lò ó kọ́rọ̀ alákìlẹ̀ ṣiṣẹ́ pẹ̀lú láti báyọ̀ lọ rẹ̀ pàdé subhanakallahu ashhadu an la ilaha illa salamu alaykum wa rahmatullahi ẹ̀yẹ kan pè ìrún náà